gun nígbà tó a sọ bẹ́ẹ̀ àfa pa àbúrò àfa sọ fábúrò rẹ̀ pẹ̀tọ̀ báyà bàbá yìí ni ìyá yìí tó yọ àfa ni àfa ni àbẹ́yẹn ti máa ń ṣe nu wọ́n máa ń jagun gan ni wọ́n bá tún bẹ̀rẹ̀ àdúrà yìí wọ́n bẹ̀rẹ̀ rókìá nígbà tó dibi ijọ́ kẹta wọn wá kóra wọn wá julẹ̀ àfa tóbi yẹn ń pè ah, ti dé o wọ́n ti dé o wọ́n tọ́gọ̀rọ̀ márùn tí wọn làwọn ò wọlé lónìí lẹ́ẹ̀fìdí tátẹ́gùn di ọ̀fẹ́ tí ó gbòdìdì àjálẹ̀ <laughs> adẹ́gùn kan ó kà fẹ́ tí ò ní nítumọ̀ odidi àjálù yóò sì ṣe kí ni yóò tù ká èèyàn sì rílé kan tí wọ́n fi páànù tí páànù tiẹ̀ mì tí nǹkan kò ní ṣe páànù lé tiẹ̀ èèyàn ó sì rílé tí wọ́n ṣe tó ṣe ní kíni tí wọ́n fi gbogbo nǹkan dé tó lé dáadáa táyítẹ́gùn ó sì ṣe kíni nǹkan bẹ lábẹ́ kì í ṣe la. ọ̀nà tọgọ́rùn márùn wọn làwọn wọlé làwọn wọlé làfà lé lónìí nígbà tó yá ni iná sẹ́ láàrin wọn iná sẹ́ ń jó wọn ni wọ́n ń ké bẹ́ẹ̀ lóbìnrin iná ń ké pé wọ́n ti ń jóná o wọ́n ti ń jóná o wọ́n ti túká wọ́n ti ń sálọ o wọ́n ti ń sálọ o ọkọ rẹ̀ ló ń lídìí ogun wa wọ́n fẹ́ gbá ìyàwó òun <laughs> iná mú wọn náà ó kú síbẹ̀ ìyá kan ni wọn bẹ tó ti para wọn lòun náà tó ti pé òun ló gbé mọ́tò wá ń jọ náà tí àwọn náà máa wá láti lu wọn tí máa ta gàrí fáwọn aráàlú bíi tá fa yìí náà ń gbé tí gbogbo aráàlú mọ̀ ọ́ dẹ̀ sọ fún wọn pé ìyá alágbájá tí máa ta gàrí ńlẹ̀ yìí ara wa ni kọ́dọ̀ òun ló lídìí mọ́tò wa gbé mi táwọn àbúrò àbá náà sọ pé àwọn rí àwọn tó kọjá láàárọ̀ ọjọ́ tí ìyàwó àwọn ò sí nílé tó kọjá wọn àjòlè tó tún kí àwọn àbúrò àfa pé ó kalẹ̀ o ṣé dáadáa làwọn àfa wá o. ìyá òun náà wá kú níjọ́ tí wọ́n jóná òun náà jóná máa wọ́n kú tí ń pè ìyá alágbájá náà ń jóná ẹ̀ sànù ìyá alágbájá ó wú bẹ́ẹ̀ tán kọ̀ pẹ́ sá wọ́n mọ ní ìrọ̀lẹ́ ẹjọ́ náà wọ́n mọ fọyín alágbájá wọ̀lú gbókú. salamu aleykum dr yaya akaka wọ́n retí ní orí high àwọn ìmọ̀mù alátìmẹ́kì androde ní orí high table ń yaya agaka àwọn bàbá ti ń dúró dè yín wà lórí high table ìmáàmù wa láti lẹ́kí ẹ̀yìn là ń dúró dè báyìí. Two, two, two, two, oh, two. Dr. Bagi, uh, Baki Agaka one ń retí high table Imam wa láti Lẹ́kì à ń dúró high table. Dr. Baki Agaka àti Imam wa láti Lẹ́kì. fa Usman Alim. Uthman Alim. okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله salawatullahi wa salamuhu alayhi wa ala alihi wa sahabihi wa sallama tasliman kathira ẹ jẹ́ kí a sọ pé alhamdulillah ká sọ pé alhamdulillah àbí abáwo ẹni ọlọ́run ọba àlékiọlá ó tún gbé ìníkalẹ̀ fún wa láti tún ní àlékún ẹ̀kọ́ mímọ̀ nínú ọdún tí a wà yìí ọ̀nà tí a gbà fi dúpẹ́ ó pọ̀ a máa ma gbọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn sheikh wa nígbà tí ọ̀rọ̀ bá kàn wọ́n so insha allah gẹ́gẹ́ bí àkókò ti ń bẹ ní ọwọ́ wa àti àwọn tí ó tún máa wọlé ká máa gbára wa ní àlejò àyè wà ńlẹ̀ gbogbo àwọn tó wà ń bì ẹni ọba ti tún dé kí wọ́n máa fún wọn láyè láti jòkó àwọn ọkùnrin ti wà láàyè wa àwọn obìnrin ti wà láàyè wọn kí ọkùnrin má lọ sí àyè obìnrin kí obìnrin má lọ sí àyè ọkùnrin tí a bá nídìí pé a fẹ́ nídìí pa fẹ́ toilet àyè ọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ ìsàlẹ̀ àwọn ọkùnrin tí wọ́n jókòó ń bí àwọn obìnrin náà tí wọ́n wà ní ẹ̀gbẹ́ ń bí kẹ́nìkan má lọ ti ẹnìkan alihamudulilayi mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀nà tá a gbà fi dúpẹ́ ó pọ̀ táwọn ṣéèkì ọ̀padà máa ṣàlàyé ọpẹ́ wa pọ̀ gan wọ́n máa ṣàlàyé fún wa. láti ní àkókò láti bẹ̀rẹ̀ gbogbo àwọn lẹ́kítọ́rà wa àwọn àlejò pàtàkì pàtàkì tí a pè tán bá ti ń dé àwa tí a wà lókè ń bí ká máa gbà wọ́n lálejò ká máa fààyè lẹ̀ fún wọn kí wọ́n jòkóó gbogbo àwọn lẹ́kítọ́rà wa àwọn ṣéèkì wa gbogbo àwọn àfa wa ńlá tí wọ́n ń dé wọ̀nyí ẹ máa bá wa gbà wọ́n lálejò àwọn ìmáàmù wa láti lẹ́kí à ń kí wọn pé wọ́n wo káàbọ̀ káwọn olè ká máa rọra àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn kọ́lọ́wọ́n bá kí ọba wa san wọ́n yín ní ẹ̀san tó pọ̀ gbogbo àwọn afáwa tí wọ́n ti dé náà nígbà tí àwọn sẹ́ẹ̀kì wa bá ń sọ̀rọ̀ wọ́n á máa ṣe tààrífù wọn fún wa pẹ̀lú ògo ọlọ́run wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa ń bí nísìnyí ànípẹ́ láti bẹ̀rẹ̀ ètò wa tí a fẹ́ ṣe fún ti ọdún ní nabda hadha al-mu'tamar bi ismillah wa bi du'a wa bi tawaddu'i ila Allah subhanahu wa ta'ala a bẹ̀rẹ̀ láti pé kí a gbọ́ qira'atul Qur'an ìka al-Qur'an ń gbọ́ jẹ́ sí pé òun náà ni òfin tó ń ga ìdí wa tá a bá tẹ́tí gbọ́ ká ronú sí i tá a bá ronú sí i ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n bá wa ka alukoran kí a dákẹ́ jẹ́ ká sì farabalẹ̀ níbi tí a bá wà afáwa tí wọ́n bá wa ka alukoran ọ̀kan nínú àwọn asátìsà ilé kéwa ní Daaru Naim tí ó sì tún jẹ́ ọ̀kan nínú àwọn hafidhul Qur'an. سوى وقال القرآن فوا أفاوى الأستاذ عثمان عالم فليتفضل مشكورا مأجورا أهلا وسهلا بسم الله السلام عليكم ورحمة الله وبركاته أقوى لكم القرآن بروايتين مختلفتين الأولى رواية حفص عن عاصم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتنشق الأرض وتخر الجبال هدّا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قون هل تحس منهم هل تحس منهم من أحد أو تسمع لهم بكذا والثانية برواية الإمام قولون النافع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا اتخذ الرحمن ولداً لقد جئتم شيئا إدا لقد جئتم شيئا إدا يكاد السماوات والأرض يتفطرن منهن يكاد السماوات يتفطرن منهن وتنشق الأرض وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم هدا وكلهم آتيه يوم القيامة فردا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدتهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين لتبشر به المتقين وتنذر به قوما لدا شتى وكم أهلكنا قبلهم من قون هل تحس منهم هل تحس منهم من أحد أو تسمع لهم بكزا السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته فجزاك الله خير الجزاء وأنفعنا الله بقراءة القرآن اللهم يرحمنا بكرامة القرآن وشرفنا بشرافة القرآن وجعله لنا إماما ودليلا في الدنيا والآخرة أريتم بنقا كقال القرآن tí òjíṣẹ́ wa tó ti ṣàlàyé fún wa ká gbọ́ alukur'an tí wọ́n ti sọ fún wa ọlọ́run jẹ́ ó kárí gbogbo wa bá a ti farabalẹ̀ tá a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀san tí ń bẹ lára kéèyàn tẹ́tí ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run kó ṣe fún gbogbo wa. ní ìsìn nantakil ila ila al-khatwati taliya fahiya kalmatul للمؤتمر الشيخ àǹkí àwọn pòfẹ́sọ̀ wa kí wọ́n máa wọlé àwọn pòfẹ́sọ̀ wa Khidir ahlan wa sahlan akíbàbá ẹkú gbogbo gbà ọlọ́mọdé sùn gbogbo wa akí wọn kí wọ́n máa wọlé ká máa rọra àwọn pòfẹ́sọ̀ wa ni wọ́n fẹ́ gbà lálejò sí ọ̀dọ̀ àwọn àfáàgbà ní kalẹ̀ ń a kí wọn kún àwọn tí wọ́n ti wà láàrin wa tẹ́lẹ̀ àwọn bàbá wa pòfẹ́sọ̀ wa Khidr láti ìlú Ìwó lọ́hùn-ún àti látèkó kọ́lọ́hún bá kọ́ bá wa san yín lẹ́san púpọ̀ gbà yín láàyè dáadáa lẹ́ẹ̀kan náà bí wọ́n ti ń pè àwọn sheikh wa al-Masri al-Ful'am lil-Mu'tamar al Eleha àfihànláhùn wàrà á kí ọlọ́run bá kọ́ bá wa san wọ́n lẹ́sàn tí ó pọ̀ fún iṣẹ́ ńlá tí wọ́n gbé dání láti jọ ìtí òsù wọn ọlọ́run kọ́ bá wa san wọ́n lẹ́sàn dáadáa ahlan wa sahlan wa marhaban bi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 وشر الأمور مهدثاتها فإن كل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فالعياذ بالله من النار gbogbo jama adúpẹ́ fọlọ́hún àwa tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run kọlọ lè bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́run ọba rán sí wa anabi wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a ní kọ́lọ́ ọba anabi ọlọ́run jẹ́ ọba ara alẹ́ ẹ̀. kó bá wọn sọ̀hábà rẹ̀ kó wá bá àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ ọba ọba àlékè ọlá àwa náà lẹ́ni eré iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìrìn fi jẹ́ ni eré ọlọ́run kò fi wa ọlọ́run jẹ́ àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé máa lọ bẹ́ẹ̀ títí láti rólé fún gbogbo ẹni tí ń jẹ́ dáru naim pàtàkì jùlọ majmau dáru naim lil ulumi ti bí nàìjíríà mo ń sọ̀rọ̀ lẹ́nu gbogbo wọn pé gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀ mo kí yín ẹ kú dìde ọlọ́run ọba ọba àlekè ọlá yóò bá mi kí gbogbo yín kí n tó máa dákọ yín lọ́kọ̀ọ̀kan. ìjókòó ti ọdún yìí tí ń jẹ́ ti conference ń jẹ́ ìjókòó ẹlẹ́kẹtàlá tí Daaru Naim tí ó máa ṣerú ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ irú eléyìí ọdún tó lọ àti yìí tó lọ síwájú ẹ̀ ọdún méjì sẹ́yìn a láǹfààní kíkójọ ọrú báyìí torí sábà àjàkálẹ̀ àrùn tí ń jà káàkiri ayé kí n tó máa bọ́rọ̀ mi lọ gbogbo ẹni tó wà níjòkó pátágbà mo ti fi ohùn ránṣẹ́ kí n tó débí mo ti fi ohùn ránṣẹ́ kí n tó débí pé ètò ìjọba lórí wa nípa àlàáfíà lù ìta gbọ́dọ̀ múlò kókó dùn ni ẹ dákun àwọn àjòkó tá a bá jòkó tá a bá rí kọ́ tako òfin ìjọba àbí múra tá a bá múra tá a bá rí kọ́ tako òfin ìjọba ẹ jẹ́ ká ṣe amendment yẹ gbogbo ẹni tí ó bá lóbò mú kó lóbò mú ẹni ìjókòó rẹ bá ti papọ̀ jù ẹ fètò sí i torí sábà pé bíjọba bá ń pariwo bẹ́ẹ̀ torí àǹfààní àwa aráàlú ni Daaru Naim kì í ṣẹni tí dìde síjọba bẹ́ẹ̀ ni wọn kì í tako olórí ìlú ìjókòó wa lọ́dún yìí ó yẹ ká dúpẹ́ fọlọ́wọ́n ọba gbogbo yín tẹ́ bá lè wí ẹ pé alhamdulillah kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ààyè tí a jòkólẹ̀ yìí láti ọdún méjìlá sẹ́yìn tá a ti ń ṣe conference à ń lọ rétí hall ni a sì ń gba ààyè tá a ń jòkó ni nínú ètò ọlọ́run lérí wa àyè yìí ti di ti Daaru Naim láti bí ọdún kan àbọ̀ sí méjì sẹ́yìn. bó fi já sí pé lórí ilẹ̀ yìí la kó kọ́nfẹ́rẹ́nsì wa la wá ṣe lọ́dún yìí. ìyẹn jọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì kí ni tọ́pìkì tá a fẹ́ gbéyẹ̀wò lénìí òun ni alifikiu síyáàsì. Si في الإسلام ومتغيرات البيئة نيجيريا conference àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ìta àkọ́kọ́ yanjú ń bẹ̀ tọ́bíkì wàmánlámiyàkùm bìmọ̀ anzalallah òun là kọ́kọ́ tá a kọ́kọ́ rán gbogbo ẹni bá wà ń bẹ lọ́dún kẹtàlá nígbà náà lọ́hùn-ún ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ nígbà tí a pe àwọn dókítà wa dókítà wa dókítà wa lọ́dún náà lọ́hùn-ún afáwa àgbà dókítà aláròwà ń bẹ afáwa àgbà dókítà kakuri wọn wà ń bẹ afáwa àgbà Sheikh Najmudeen Suleiman wọ́n wà ń bẹ̀ àfáàwọ̀ àgbà àṣekàfàtà ìfẹ́ ní wọ́n wà ń bẹ̀ kódà gbogbo àwọn àfáàwọ̀ àgbàgbà tí wọ́n wà ń bẹ̀ yìí náà ọ̀kọ̀ọ̀kan nu wọn náà wà ń bẹ̀ níjọ náà nígbà tí a fi túká kọ́nfẹ́rẹ́nsì yẹn ẹ rí i pé wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn àfẹ́sìn àwọn àfáà ti ń sọ pé mùsùlùmí o kí wọ́n dá sọ́sẹ̀lú mùsùlùmí o ẹ má dá sọ́sẹ̀lú gbígbà bá ti wá ń lọ tásìkò bá ti wá ń lọ èèyàn máa tún rìvíw nǹkan èèyàn tún máa tún gbéyẹ̀wò. níta fẹ́ gbéyẹ̀wò lọ́dún yìí náà ó súnmọ́rù níta kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́ òun náà èyí tá a ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́ òun náà kọ́míníkì tá a kọ tá lọ́dún náà a ṣàlàyé síbẹ̀ pé àwọn àáfàá pín sí méjì lórí níta sọ yìí o mímbàbílẹ̀ ìsọ̀fù irú tọ́pìkì ó náà dáadáa padà lọ́dún yìí àlìfíkìú síyáàsì fílì islam kí làgbọ́yé islam nípa òṣèlú islam fara mọ́sẹ̀lú islam fara mọ́sẹ̀lú ṣé islam gangan fúnra ẹ̀ ń sọ̀sẹ̀lú àbúyẹ̀ sọ̀sẹ̀lú kí ni ìtumọ̀ òṣèlú gan ṣé ká darí àwọn èèyàn ni àbí ká máa ókè ká máa dìbò ní jọ́sẹ̀lú àbí ká kàn ṣètò bí ó ti dá ní jọ́sẹ̀lú bóun islam ní ká ṣètò ìlú asi gbeyewu mutagayyiratu albay'ati nigeria awon tin sele nigeria gangan o ye ka gbeyewu omo nigeria le mi ati ena se e eh, risele tin sele ni bi oro jam e tin sele ni mi ni mi ni mi to si ni un se pelu ilu ta wa to se lulu gbogbo e la fe nínú kọ́nfẹ́rẹ́nsì wa lọ́dún yìí ọ̀rọ̀ tọ́pìkì ni mo sọ mo sọ ní ṣókí kọ́nfẹ́rẹ́nsì wa lọ́dún yìí ọ̀nà méjì ló wá pín sí èyí tẹ́ rí tá a jókòó tá a bẹ̀rẹ̀ lónìí tá a ṣe lónìí àtọ̀la yóò máa jẹ́rù èyí tá a ti máa bábọ̀ tẹ̀ tẹ́lẹ̀ tí ń jẹ́ mahali ìkìlímì ìtumọ̀ ẹni pé èyí tá a ń ṣe láàrin ara wa àwa tá a jẹ́ Nigerians ṣé wá rí lọ́dún yìí bá a bá parí eléyìí lónìí àtọ̀la àwọn kọmitì wa ń dárú nàìm ní mẹjìmáwù dárú nàìm wọ́n tún wá kò síṣẹ́ iṣẹ́ wo ni wọ́n fẹ́ kò sí iṣẹ́ bá ti gbàlejò gbogbo èèyàn lágbàáyé mo ti sọ rédíò náà ń pariwo káàkiri pé à ń retí àwọn èèyàn láti Saudi Arabia à ń retí àwọn èèyàn láti Egypt à ń retí àwọn àfáà láti Jordan à ń retí àwọn àfáà láti Jazairi à ń retí àwọn àfáà káàkiri bẹ́ẹ̀ lágbàáyé ní Côte d'Ivoire ní Togo ní Burkina Faso ní Ghana ní Mali gbogbo àwọn àgbààgbà àfáà tá a bá la pa àfáà ẹ má rò pa àfáà àgbàrọ gudu ni o àfáà àgbà tí ń bọ̀ láti Saudi yẹn àwọn nígbàkejì mínísítà fún Islamic Affairs Saudi Arabia sẹ́ẹ̀mọ̀ kọ́ni tó mójútó Islam Saudi Arabia tọ́jú bá kejì mínísítà sẹ́ẹ̀mọ̀ pé kò ní jàǹfà kékeré àfa ńláńlá ni irú bóun ti rí Saudi náà irú bẹ́ẹ̀ náà la pè ní Egypt náà òun náà ti ṣe igbákejì minister Islamic affairs ní Egypt darí gbogbo àwọn àfa àtàwa pè láyé bí àwọn àfa wa Fadiga tẹ́ ń bọ̀ láti kódò fún wa àwọn lélẹ́rìí gbogbo àfa àsúná gbogbo ti ń jẹ́ kọ́ńtìrì yẹn pátápátá òun ni àgbà àfa súnà tí ó gba àwọn àfa ní ìwọ lọ̀gá àwọn tí èso ń súnà gan tó fi sọ̀gá àgbà àfa fún gbogbo kódò fún wa òun ni Dr. Fadiga ti ń bọ̀ yẹn àtàwọn àfa gbogbo àfa kọ̀ọ̀kan tá a wá pé lù kọ̀ọ̀kan bí wọ́n ti rí nu níjẹ́ ẹni lẹ́nìkan rí ó kọ ẹni tí ń bọ̀ láti Saudi hàn ni wọ́n á ń pè mí pé a ah, ẹni tí ń bọ̀ yìí ìjọba ní máa gbà á lálejò bóńdàrú náà mi ti rí i pé mo ní a ah, pòfẹsọ Khidri lọ́lọ́run fi kẹwàá o amadu pẹ́ o so ẹni tí ń bọ̀ láti Saudi yẹn bó ti tónù ni ìjọba ní gbà lálejò àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run tó bá di jọ́mẹ́jọ Daaru Naim yóò gba gbogbo àwọn tá a wúyi pátápátá ní àlejò ọ̀rọ̀ tá a bá yanjú kò lẹ́nu lédè Yorùbá òun náà wọ́n bọ̀ ayanjú jọ́mẹ́jọ lédè ìbò àti lárúbáwá o. Daaru Naim wọ́n ti gbé kọ́nfẹ́rẹ́nsì on the first and second lọ sí Radisson hotel Radisson blue hotel níkẹjà nígbà tá a wá rí òfin Lagos state nípa covid nineteen pẹ̀lú àwọn tí àwọn èèyàn ń sọ pé àwọn fẹ́ láǹfààní tá a sì wòye invitation tó jáde lọ́wọ́ tiwa náà sí àwọn èèyàn tó ipá wa la dìídì fún wọn ní invitation pé ẹ máa bọ̀ a ṣírò invitation yẹn àwa ṣírò iye èrò tí Radisson blue hotel lílẹ̀ gbà àti tíjọba sọ. So àríkọ́ àlàáfíà ń bẹ́ ń bi pé ẹni tá a bá fún ní invitation láti stéètì kan torí ilé haúsá náà àwọn àfa ń bọ̀ o àfa àwọn amákiri igbákejì ìmọ̀mù làbújá àwọn náà ń bọ̀ níjọ́ mẹ́jọ o bẹ́ẹ̀ làwọn àfa súná ilé haúsá àwọn àfa súnfì náà ń bọ̀ o tọ́lọ́lọ́ ìsìn tá a fẹ́ yanjú ntọ́pa ogun apapọ̀ lájọ fẹ́ yanjú o ọ̀rọ̀ tọ́pa ogun apapọ̀ lájọ fẹ́ yanjú ńgbà bá wa yanjú ẹ̀ tán tá a sì ké síjọba kọ́ bá wa lọ́wọ́ sí tẹ́nìkan wa ni wọ́n ń ṣe òun ò sí mbẹ́ ló jẹ́ àpè ogun èèyàn dá sí torí kọ́fẹ́rẹ́nsì wa tá à ń ṣe yìí ìfẹ́ mọ ìyá káàkiri ìjọba mọ̀ sí àgbà púrúfà lórí ẹ̀ àdèjìjọba ọmọ pé n ta fẹ́ ṣe rèé àdèfi tó àwọn elétò lu tó yẹ ká fi tó létí àfi tó wọn létí. ìta ọ̀ràn kùlé ni náà láàrin níjọ́ mẹ́jọ nígbà tí n fi tẹ̀yàn tọ́jáde wá pọ̀ ju ààyè tí rọ́dínsì ní lọ lẹ́yìn ìgbà tá a sanwó síbẹ̀ tán láti wá tọrọ ààyè pé á ah, pẹ̀lú owó tá a san sọ́dọ̀ yẹn àní lè lu ọ̀dọ̀ yín mọ́ àwọn tá a ti fún invitation gan ti pọ̀ ju iye ààyè tí ó wà ń lè lọ àmọ́ ọkọ̀ òfin ìjọba mọ́lẹ́rì ilé wa náà ló fi jásí pé jọ́ mẹ́jọ lónìí náà ibi tá a ti pàdé rèé o jọ́ mẹ́jọ lónìí ibi tá a ti pàdé ni tá a bá ṣe tòní tán tá a ṣe tọ̀la tán tó bá di first and second ibi báyìí náà láti ṣe kí ni jẹ̀mọ́ láti pàdé lọ sí Radisson Blue Hotel mọ́ ibi láti ṣe ẹ wá jọ jàmọ́ ẹ bá mi pa òfin covid nineteen mọ́tẹ̀ ń bá ń bọ̀ ẹ sì já mú àwọn òfin ìjọba ṣẹ torí sábà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tí wọ́n ń sá ọ yẹ kéèyàn sá nítorí àrùn tó tọ́ ẹ dákun kálukú bomú ètò ìjókòó wa ẹjẹ́ ọba ti covid nineteen ẹjẹ́ ọba mu tó bá dijọ́ mẹ́jọ a máa retí àwọn èèyàn ní gbogbo ayé káàkiri ní gbogbo nàìjíríà náà káàkiri a sì ń retí àwọn mínísítà wa à ń retí igbákejì gọ́fìnà Lagos State náà ọlọ́wọ́n bá sọ ogun wọn dé ọlọ́wọ́n jẹ́ àjùgbà náà lọ. níparí ọ̀rọ̀ mi tí ò ní gùn mọ́ gbogbo àwọn àlùfáà wa tá a pè mo kí yín ọlọ́wọ́n bá wa kí yín ẹni tó jẹ́ chairman wa bàbá wa tí a pè wọ́n wá láti ìlú Ẹdẹ àtàbíjan bàbá wa àwọn ni wọ́n jẹ́ ìmáàmù ahlus sunnati wal jamaa fún gbogbo tí ń jẹ́ Ọ̀ṣun state àwọn làáfà wa gbà fún gbogbo ahlus sunna wal jamaa ní Ọ̀ṣun state fadilatu sheikh bàbá wa misbahuddin akínọlá ọlọ́njẹ́ àrí yín pẹ́ ọlọ́njẹ́ mi yóò gùn fún wa bàbá lẹ́rí tí gbogbo yín rí wọn àwọn ni wọ́n gbà mí lálejò lábìjọ́ ń jò ní tààjọ lọ tààjọ dé ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa bàbá. mo wá kí àfàwà gbà maali alustasi doctor alkhidir ibn abdulbaki muhammad dókítà wa professor wa khidir mo kí yín ọlọ́run bá mi kí yín professor wa lẹ́rí òun ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa ọlọ́run jẹ́ yín pé àwọn ni mustasharu wa nídìí kọ́nfẹ́rẹ́nsì wa tá à ń ṣe fún international yìí kọ́lọ́run yóò gùn fún wa bákan náà mo kí ẹni tó jẹ́ chairman wa lénìí tí wọ́n darí ìjókòó fún wa lénìí àfa wa gbà tí gbogbo ayé ti mọ̀ ọ́n náà ni fadilatu sheikh bikirulahi ashafi'i ọlọ́jà àrí yín pẹ́ àwọn ni àfa wa gbà nínú jama the muslim congress kọ́lọ́jà àrí yín pẹ́ tí gbogbo ayé mọ̀ wọ́n sí tmc ọlọ́jà àrí yín pẹ́ ọlọ́njẹ́ mi yóò gùn fún wa bákan náà mo kí àfàwọ̀ àgbà nígbà tí wọ́n wà níjòkóńjò ní ti professor kakuri fẹ́ kí wọn wọ́n pè wọ́n ní gbólóhùn kan tí ó tọ́ sí wọn wọ́n ní seyiku dakatira ẹ wọ́n ní seyiku adakatira àfa àgbà gbogbo àwọn dókítọ̀ sàádàtà dr abdulmumin ọmọlájà yusuf àwọn lẹ́rìí gbogbo jama ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ kọ́lọ́run jẹ́ mi wọ́n gùn fún wa mo wá bẹ̀rẹ̀ sí kí àwọn àfa ṣe rí Daaru Naim à ń sa ẹ̀sà láti pe àfa wa kọ́ wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀sà la fi ń si pe àwọn àfa òdodo ni pé mùsùlùmí a máa bára wa ṣe asbal muwalat wal muadat a máa ní wàhálà fúnra wa a sì máa ní albara náà fúnra wa a máa ṣe wàhálà fún yàn bíkọ́dìrì tọ́ ààrẹ a sì máa ṣe bàrà fún bíkọ́dìrì máa ṣe ààrẹ ìtumọ̀ ẹ̀ ni pé a máa báwọn èèyàn lásìpọ̀ níbi ọba ti yá lásìpọ̀ dáadáa ibi ọba sì ti yẹ ká yọ̀ǹda àwọn èèyàn a máa ṣe kíni a máa yọ̀ǹda wọn ṣe rí Daaru Naim yìí kò dàrú a wà lórí manhaj ahli sunnati wal jamaa a dẹ̀ mọ́kàn mọ́kàn a pàkan papọ̀ mọ́kàn a máa ń ṣe wàhálà a sì ń ṣe mọ́sẹ̀ alátu alibara nígbà míì tọ́ba wa di ọ̀rọ̀ dánilẹ́kọ̀ọ́ pé káwọn èèyàn máa dáyàn lẹ́kọ̀ọ́ àwọn tá a fún ní àwòlàwíyà náà làwọn tọ́jà àfáà súnà tó yanjú torí kò sí àfáà kankan tó yanjú jù nínú ẹ̀sìn tó kọjá àwọn àfáà súnà tá à bá yanjú ọ̀rọ̀ ẹ̀sìn o àwọn àfáà súnà ló yanjú jù ló fi jẹ́ pé yọ́dà ti bẹ̀rẹ̀ kọ́nfẹ́rẹ́nsì wa yìí àwọn àfa tí wọ́n sábà ṣèdánilẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ àwọn àfa wa tí wọ́n jẹ́ àfa wa sunna ni a máa wá sẹ̀sà àwọn àfa pé ẹ̀yin ó ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin ó ṣèdánilẹ́kọ̀ọ́ gbogbo àfa tẹ bá rí tá a bá mú wá bí ẹ̀sà ni ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́ni àwọn àfa wa ńláńlá mẹ́rin ni wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa mẹ́ta ló yẹ kó jẹ́ àmọ́ tòní ó jẹ́ mẹ́rin ẹni àkọ́kọ́ sa'adatu doctor murtada yáyá tóyin murtada ọlọ́njẹ́ ariwo pé nínú àwọn àgbàfà súnilẹ̀ yorùbá ni wọ́n wà lẹ́kítọ́rà ni wọ́n ní Malaysia wọ́n ti kú mbẹ́ wọ́n ti wà nílọrin ní kwasu nínú àwọn àfáàwọ̀ àgbà tí wọ́n ṣe wáàsí fún wa àfáàwọ̀ fadilatu doctor abdulbaki shuaib agaka àwọn dókítà wa nù wọ́n ní àwọn wo fóònù sẹ́ni wọn àwọn àfáàwà súnà ọlọ́njẹ́ àárí yín pẹ́ wọ́n jẹ́ lẹ́kṣọ́rà ní yunifásitì alihikma nìlọrin ọlọ́run àárí yín pẹ́ ẹnì kẹta tá à ń retí àwọn ni maali alqadi justice sai ọlọ́run bá wa sọ wọn dé dáadáa àwọn náà ti wà lọ́nà nínú àwọn àfáàwà àgbàlékò yìí tí ó dàrú rárá ìmáàmù wa gbà fọdílà ti sheikh Dr. Ridwanullahi Jami tí wọ́n jẹ́ ìmáàmù wa àgbà ní Lẹ́kí gbogbo yín lẹ́ ti mọ ìmáàmù àwọn ni wọ́n jòkó lẹ̀ yìí wọ́n sálámà sí gbogbo ilé sẹ́rí àfa wa àgbà ọ̀nà wọn pọ̀ bí àwa ti ń lé wọn kí ni gbogbo yẹn ń lé wọn kí ọ̀la ló yẹ kí búrógámù wọn jẹ́ kan tó wá gbogbo jẹ́ máa Lẹ́kí wọ́n wá já wọn gbà mọ́ wa lọ́wọ́ lọ́la wọ́n ní mọ́mù ní ráyè lọ́la o mo ní à ah, ẹ máa bọ̀ lé ní mọ́mù ah, eh, ọ̀la yín àmọ́ ẹ̀kọ́ ara yín la nídìí ẹ̀ mọ̀ bọ̀ wá di nífa lẹ́kítọ̀ yín lé ní bọ́n fásitì yìí bẹ̀rẹ̀ àbáwá chairman ẹ bá wa pín àsìkò fáwọn lẹ́kítọ̀rà wa bá a ti bẹ̀rẹ̀ yín nísìnyí apẹ́yà tó bẹ̀rẹ̀ ó sì di seven ká close ó di magaribi ká close àwọn àfa wa mẹ́ta ló yẹ ká jẹ ṣùgbọ́n lónìí wọn ó jẹ mẹ́rin torí àìráyè àfa wa lọ́la tí mo wá bẹ̀ wọ́n pé ẹ dákun àìráyè yín lọ́la ẹ bá wa fi sí òní kí mùsùlùmí ó jàǹfààní yín lẹ́nu bẹ́ẹ̀ tí wọ́n bá wa pín àsìkò ọlọ́run sì ṣe àti ra àfa wa ṣáyé báyà tí wọn bá pẹ́ dẹ̀ ká tó wá fi tiwọn náà sọ́la tọ́ra wa wọn náà láti jọ ṣe gbogbo ẹ̀bọ láti lẹ̀ <laughs> justice ìwọ ọlọ́run jẹ́ mi wọ́n gùn níparí ọ̀rọ̀ mi a àwọn àdí ọ̀rọ̀ kọ̀ọ̀kan múlẹ̀ sẹ́rí conference wa tá à ń ṣe lọ́dún yìí mo sọ lẹ́ẹ̀kan pé an-nidamu siyasi fi islam wa mutagayyiratu al-bay'ati nàìjíríà ẹ dákun jama ní àwọn ọ̀rọ̀ tó yẹ ká gbé o tá a sì padà fìdí ẹ̀ múlẹ̀ ṣé torí pé mo já àfo ìṣẹ̀ríà mo wá kéwú mo wá já àfa sọ sọ fún mi pé mi ò lè di gómìnà ni kí ló dé táwọn afa ń sá ah ntọ́wọ́ wà ń bẹ̀ tí mo fi kéwú tí mo fi jáfa tí mo ké sẹ̀ríà tí mo ké fíkìú tí mo ké tawhid ṣé fíkìú tí mo ké tawhid tí mo ké gbogbo nǹkan tí mo ké nílẹ̀ Yorùbá yìí pàtíkúlálẹ̀ sóníkèmí náà ọmọ jẹ gómìnà ni abúlé mi ò lẹ́tọ̀ọ́ kí n di chairmanu abúlé mi ò lẹ́tọ̀ọ́ kí a jọ máa ṣètò assembly Lagos State nínú tó mọ fẹ́ ká ta fàṣínà yẹn àfa kẹjọ yé wa pé bóyá sáwọn yẹn bá ti kéwù wọn gbọ́dọ̀ wá di nǹkan lù mọ́ àfi kásá máa serú bí imran ẹlẹ́yà náà ti ń ṣe yìí bóyá lómi náà wà lè ṣe tiẹ̀ bá mi tí ò ní a ah, lẹ́yìn ìgbà tí mo kéwù tán tí mo dà fún àtàn owó tiẹ̀ wá wù mí èmi náà dá sí kinní gómìnà lókù tí mo fẹ́ ṣe ẹ̀yìn àfa wa wọ́n wà sí wa lé ní ní tẹ́ bá gbé yẹ̀wò nù ní tẹ́ bá gbé yẹ̀wò nù àwọn tí ń lọ jẹ́ mẹ́rin lárúbáwá èèyàn á jáde Madina ó wá jáde ní Kuwait ó wá jáde ní Emirates ó wá jáde ní Riyadh wọ́n kéwú tán wọ́n ṣe gbogbo ẹ̀ tán sótúmọ̀ pé wọ́n lè ṣiṣẹ́ ìjọba ni káwá wò títí ká ní à ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn navy ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ kílódé àwọn tọ́lọ̀ lárúbá tó dé tí wọ́n ń ráre ọ̀pọ̀lọpọ̀ ń ráre ẹ̀yin àfa ṣé tí a bá ti kí owó gbọ́dọ̀ máa ráre ni àbá ní ń tábè lọ́dọ̀ ìjọba nípa wọn àbá ní ń tábà wọn náà sọ tí wọ́n fi darapọ̀ mọ́lù torí sábà tírú wọn náà bá darapọ̀ mọ́lù sílùú lè dáa pẹ̀lú àdúró tí wọ́n kéwòn nítorí yẹ ká gbé yẹ̀wò sẹ́mi pé wọ́n sọ̀rọ̀ kan ní kọ́nfẹ́rẹ́nsì lẹ́sìn ọ̀rọ̀ kí ni mo sọ mo sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá kò balance nínú ètò ẹ̀sìn pa ní bùkátà sidarul ifta wabili mufti alamin amil mo sọ̀rọ̀ yẹn lẹ́sìn gbogbo sọ́sọ́ mi di agbé wọ́n ó kàkí ẹ ọ̀rọ̀ tí mo sọ mo dá yín dúró bẹ́ẹ̀ yìí tó wá sọ mí èyí tí mo sọ mo ti parí ẹ̀ lẹ́sìn mo tún wá ó sì ti oníhun ṣe pẹ̀lú Islam tá nàbì mú wa mo wọ́n pè yàn fà ẹ lọ lè ṣe tàṣínú al-khitab ad-dini wọ́lmùnà sọ́hàtì bílẹ̀tì ìyá hasan ẹni tẹ́ bá pè sákèsí náà ẹ fọ̀nà tó dáa ẹ fi pè sákèsí sẹ́mi pé àìsè tà sínú kìtọ́bì dìní àti àìsè mùnà sọ́hàbí lẹ̀tì ìyá hasan ẹ wo wàhálà tó dá sí mùsàmáwò nílẹ̀ Yorùbá ọ̀ràn yẹn ni ká ṣàtúnṣe o ọ̀ràn yẹn ni ká ṣàtúnṣe yẹn àfa ọ̀ràn yẹn ni ká ṣàtúnṣe mo wá ń pè yín pẹ̀lú orúkọ ọlọ́run àti lérí sunna nabi wa muhammad wa bismi majmai dari na'im lil ulumi shari'iyyati bi nàìjíríà mo ń pè yín lọ síbi pé ẹja ṣe tahsil al-khitab dini wal munasahati billati iya ahsan èyí tí mo pè yín sínú ni. níparí ọ̀rọ̀ mi gbogbo àwọn àfa wa ní kálẹ̀ pátá ni mo kílẹ̀ kan sí chairman nodar naim bàbá wa yosha eléyìí gbogbo àwọn àfa ní dar naim bàbá wa sẹ́wọ̀ sahak Baba wa kéwù yanjú lọ́dọ̀ àwọn àfa wa gbà tí wọ́n jẹ́ zumaratu almominin akiyin bẹ́ẹ̀ náà mo kí bàbá wa chief imam rahmatul islam islamic society of nigeria Baba wa imam rahma mo kì í gbogbo àgbàlagbà àfa pátápátá ìmáàmù wa láti ìdáyà lábẹ́kúta àfa wa mọ̀ bẹ́mù fíkàdé gbogbo àwọn àfa tó wà níkàlẹ̀ mo kì í ẹ dákun jàmá níjọ́ mẹ́jọ ẹ mọ̀jẹ̀ apẹ́dé àlejò tí a gbà yọ pọ̀ púpọ̀ ẹ̀yin elétò Daaru Naim ẹ tún wá ètò ṣe tí ó tún kọ́ná jù báyìí lọ níjọ́ mẹ́jọ mo wá dúpẹ́ fún àwọn ẹnìkan tí wọ́n jẹ́ almosinun tí wọ́n jẹ́ ní rí Daaru Naim kò lásìpọ̀ pẹ̀lú ìjọba pé ìjọba ara wa níṣẹ́ ìjọba ọ̀rọ̀ Daaru Naim níṣẹ́ o mo dẹ̀ sọ ẹ̀kẹta tí sọ ni olóṣèlú kólóṣèlú tó wá lóhun fún mi ń kọ́bọ̀ mọ́ fi ṣe dáwà kọjá dé ta o olóṣèlú kan ọ̀ràn mi ń ṣe olóṣèlú kan òsì bòmí ń kọ́bọ̀ nítorí dáwà ẹ gbọ́ mi dáadáa olóṣèlú kan ọ̀ràn mi ń sẹ́ olóṣèlú kan ò sì fún mi ń kọ́bọ̀ kó fi spọ́ṣọ́ dáwà mo tuntun sọ kò sẹ́ni tó lè jáde torí kò sẹ́ni ó fún mi. èmi ò sì bá Saudi Arabia dòwò dáwà papọ̀ wọ́n ń ṣe dáwà lọ́hùn-ún èmi náà ń ṣe gbìyànjú lẹ́yìn ni. mi ò sì gbowó oṣù dáwà lọ́wọ́ ẹnìkan kan lórí ilẹ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá táwa yìí. mi àti kòwé tí ọlá ṣe pọ̀ lẹ́rìí pé owó dáwà rẹ̀ rèé èmi àti masari ọ̀làsìpọ̀ lédi kówó dáwà rẹ̀ rí mi àti jazairi ọ̀làsìpọ̀ mi àti lebi ọ̀làsìpọ̀ lédi kówó dáwà rẹ̀ rí Daaru Naimi ayhatun mustaqilla bidhatiha organisation tó dúró fún rẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ tó jẹ́ àdán tí wọ́n jẹ́ mẹ́mbà Daaru Naimi yẹn à ń dáwó sí gbogbo ń tàn sí ni tọ́ba di parangida tabara àwọn tó láàsì kí ń gbòòrò a sọ pé lérí olóṣèlú ni ẹ má béèrè owó lọ́wọ́ ẹ o a tún máa sọ pé lè yẹ mọ́ gbowó lọ́wọ́ rẹ̀ tí a bá mú kọ́ ni ẹ má fi rí yín lẹ́tà yọ kàn máa yọ máa fi mí campaign mi ò rí wọn wọn gbọdọ̀ máa fi rú mi campaign mọ́ bẹ́sìn dín bẹ́ẹ̀ ni ẹ má gbowó lọ́wọ́ eléyìí bàdẹ ti ń ṣe yẹn náà ọlọ́run dẹ̀ yin àwọn ẹni rí tí wọ́n fún wa lówó tí wọ́n láwọn ti mọ̀ yín ẹ̀yìn sòpùrọ̀ à ń pariwo pé àwọn wo conference ẹnìkan sì ní ọ̀ya ẹ má pariwo mọ́ ẹ má da ọkọ̀ mi ten million rí àwọn míì tún sanwó àwọn míì tún sanwó àwọn míì ń pé kílẹ̀ nídìí ká máa ṣe kí ní tàbí ń bomú ilẹ̀ nìkan rù wá jimá lánàá ó ní gbogbo ẹni tó wáyé máa fún ká máa bomú gbogbo bomú òun wọn máa yanjú ẹ. à ń dáwó láàrin ara wa àwọn èèyàn kọ̀ọ̀kan tá a bá máa tọ́jà lásìkò wọn ràn wá lọ́wọ́ organisation wo èsì pé wá níbì kan títí ń gba owó fúnṣẹ́ dá wa. mo fásitì kò yí sọ fún yín gbẹ̀ntọ́ bá nínú àlọ́wọ́ tó fẹ́ ṣe fún Daaru Naim kó ṣe é a fara tìjọba a sì fara tọganẹ́sàn kalókèrè à ń ṣètò wa láàrin ara wa a sì ń dáwọ́ táǹfin ṣe táǹṣe láàrin ara wa aláṣìkí tó bá sì fẹ́ dá sí tọ́lọ́hún tó bá mówó wá àgbà lọ́wọ́ rẹ̀ bó ti jẹ́ nìyẹn tó nígbà tá a bá wá ń sọ̀rọ̀ òṣèlú níta àrùpọ̀ kan lọ́rọ̀ mùsùlùmí là ń yẹjú ìta àsì rí i pé ó yẹ kí mùsùlùmí ní stanley lórí nínú òṣèlú là ń sọ fún wọn mo bẹ̀ lọ́wọ́ bọ́ba àlekè ọlá bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ báyìí ntó jùlọ ní kọ́lọ́wọ́n ọgbà lẹ́yìn bá ṣe tó báyìí owó tá a ti nurse conference yìí a máa ka twenty to thirty million ó sì kù tààtún ná àyè náà tá àìsè bẹ̀rẹ̀ ní iye tá a sì gan ọ̀tọ̀ nígbà tí nǹkan tó ń yíwọ́ tí tó ń yí padà yìí tó ń lé náà àwọn kan sì wà tí wọ́n gọ lábẹ́ táwọn kan máa ń náwó tó ń lé má ṣe ṣe é kí mi mo ṣe yìí nǹkan báyìí ẹ má gbé ṣe ẹ má sọ fún ṣe gbogbo àwa tá à ń ṣiṣẹ́ yìí kò sí ní ta fẹ́ gbà lábẹ́ rẹ̀ jù ọ́nà ọlọ́run lọ ọlọ́run dákun má dalẹ̀ wà láyà o ọlọ́run má dalẹ̀ wà láyà o ọlọ́run má dalẹ̀ wà láyà o ọlọ́run kó gba ní bàdà fún wa ọlọ́run kó gba ní bàdà fún wa ọlọ́run kó gba ní bàdà fún wa gbogbo tí bá ṣe olórí jẹ́ kárí ni ìgbéraga mutumutu mọ̀dàbá yìí ọlọ́run kó yọ ọkọ̀ nù sẹ́ wa gbogbo tá a bá fi gbìyànjú ṣe tó wa ọlọ́run wa yọ́nú sí wa ọlọ́run kó gbà lẹ́sìn fún wa gbogbo ẹni tó wá akínyín gbogbo ẹni tí ń gbọ́ wa akínyín ẹni tí ò wá lókèrè akínyín á ṣe léni á ṣe lọ́la tó di on the first gbogbo ayé la pè á pàdé nbí náà ni on the second á parí gbogbo conference wa bí ó ti lọ ni mo sọ ohun ẹ dákun ẹ má bínú ọpẹ́ wa díẹ̀ lọ́dún yìí ká tó bẹ̀rẹ̀ ṣé mọ̀ pé gbogbo ètò wa ń bí ìjẹ tuntun lọ́dún yìí ó jẹ́ kí ọ̀falẹ̀ ká tó bẹ̀rẹ̀ gbogbo ètò wa ń jẹ́ tuntun bí lọ́dún yìí họ́ọ̀lù họ́ọ̀lù họ́ọ̀lù la máa ń lò adúgbò fọlọ́run eré ilẹ̀ wa la lò lọ́dún yìí ó wá pẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀ gbogbo ẹni tó ti wà ní bíbí fọ́ ká tó bẹ̀rẹ̀ ọlọ́run ọkọ̀ yín báàtì wa bá tí èdè alẹ́ nì ọlọ́run ọkọ̀ sínú yín ìyẹn fẹ́ kọ́rọ̀ mi gùn rárá wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. naam bí a ti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ àwọn sheikh wa musrif al-am fún gbogbo Daaru Naim lápapọ̀ tí wọ́n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ èyí tí ó tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí gẹ́gẹ́ bí wọ́n ti tó máa darí mukabiru south fún sí ọ̀dọ̀ àwọn sheikh wa àgbà àwọn bàbá wa tí wọ́n jẹ́ chairman fún ìjókòó wa ní èní tí wọ́n ti dárúkọ fún wa àwọn ni wọ́n máa darí ìjókòó lọ báyìí tí wọ́n sì máa láǹfààní àti pé àwọn tọ́rọ̀ bá kàn náà àwọn àfáà gbà tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wọ́n máa pè wọ́n wọ́n máa ṣàlàyé lórí ọ̀rọ̀ wọn fún wa gbogbo àwọn bàbá wa wọn ṣéèkì wa àgbà al-imam al-kabir al-fadil al-sheikh dhikrullahi al-shafi'i hafidhahullahu wa ra'ah a kí wọn púpọ̀ àwọn ni wọ́n máa bá wa bá ètò lọ. الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على خير خلقه محمد مصطفى وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته وسلم بسنته واجتهد بهدي إلى يوم الدين ما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹ́ ìkẹ́ fún anábíwá Muhammad àti gbogbo àwọn anábí ọlọ́run tí a jí sọ̀rọ̀ síwájú anábí Muhammad lọ́ba ní ìkẹ́ ìkẹ́ fún wa atọrọ ìyọ́nú fún àwọn sọ̀hábà anábí Muhammad ọlọ́ba ní ìyọ́nú sí wọn gbogbo àwọn tí wọ́n rin ojú ọ̀nà ọlọ́run bá ní yọ́nú sí wọn àwa náà tá a lé ní àwa àti àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́run yọ́nú sáwa náà àkí àwọn afáwa tí wọ́n ti bá ní sọ̀rọ̀ kíni kú àbọ̀ tí àwọn náà bá wojú aago wa á rí pọ́jọ́ ti lọ aago tèmi ń bí ìpínlẹ̀ of the òun náà ni àsìkò tá a máa tẹ̀lé aago mi ń bí sọ aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ta. So, wá sí tí wọ́n kọ́ fẹ́ bá wa ṣe. gẹ́bà náà ṣe wò ó yẹ ká ti bẹ̀rẹ̀ láti bí aago méje abẹ̀lẹ̀ aago méjìlá gbogbo àwọn tí wọ́n fẹ́ dánilẹ́kọ̀ọ́ àti gé nínú àwọn àsìkò wọn kí wọ́n jọ kí wọ́n bá ní faramọ́ bẹ́ẹ̀ wọ́n ti sọ bí tí à ń lọ fún wa ọ̀rọ̀ òṣèlú ojú òní islam fi wò ó àwa mùsùlùmí eléyìí ṣe tuntun gbèsè ayé wa gbogbo ẹ̀ ń bá mọ ìtàn àwa mùsùlùmí ẹ̀sìn wa ẹ̀sìn tí ó sì ń bẹ́nu ẹ̀ ni àgbọ́yé kan bẹ tí a ń pè ní ṣùmùlíyàtúlẹ̀ islam islam wa kò sí ní tí ọ̀dá sí. Si ọbẹ̀ lórí mo fẹ́ fún sáré mo fẹ́ gbọ̀nsẹ̀ bó la ṣe fún sáré bó la ṣe gbọ̀nsẹ̀ tí débi ìṣe àkóso ọmọ ẹ̀dẹ́yìn lórí ilẹ̀ ayé ìtí wá ń bẹ láàrin mo fẹ́ fún sáré mo fẹ́ gbọ̀nsẹ̀ tí ó fi wá dé bá ń ṣe àkóso ilé ayé ìtí jẹ́ Islam wà nìyẹn tí ànábi kọ́ àwọn mùsùlùmí àdánwò ló dé nígbà tí ìròrí èlìmọ̀níyà àlìmọ̀níyà tó dé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lòṣèlú ìyẹn láti ìlà àlìhà àfàwọn àgbà bùnú tèmíà orí àyà méjèèjì yìí ló gbé tí a rẹ̀ tán pé ní asiyasatu shar'iyyatu fi silahi ra'i wa ra'iya àwọn náà sì máa fa àgbà abu hasan mawaridi alahakamu sultaniya alizu bin abdulsalam kọwadi díẹ̀ náà tí àwọn afáwa rèé lórí ọ̀rọ̀ òṣèlú ìyẹn náà iná tó fẹ́ yanjú fún wa ní kọ́nfẹ̀rẹ̀nsì ti ọdún yìí ẹ ráwa mùsùlùmí tá a bá fẹ́ sòsùlú lóòótọ́ àwọn afá ń pe kíní kan ní àtà ayùhù àṣìyàsí ìmúralẹ̀ dòṣèlú yẹn máa múralẹ̀ ni tá a bá fẹ́ múralẹ̀ ìpele mẹ́ta ni ìpele àkọ́kọ́ òun náà ń pè ní àtàkìfù àsíyàsí ká la àwọn mùsùlùmí lójú òṣèlú ká la wọn lójú òṣèlú ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtẹ̀rẹ̀bíyàtú àsíyàsíyà nígbà wọn bá lajú òṣèlú tán ká rè wọ́n ká fi òṣèlú rè wọ́n ká tírèèni wọn politiku tírèèni kéka kéka kàkà já lójijì ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alijihad wàlìjìhádù àṣìyàṣì káwa sapá lórí òṣèlú àbí wọn máa ráwọn àfa àjọmọ sí fatiwa fún wa lóòrèkóòrè báyìí ní ẹgbà báyìí ní ẹgbà ńgbà bá tẹ̀lé pẹ̀lú mẹ́ta ẹ̀ta ìlàsí tó ta fẹ́ sòṣèlú ìpele àkọ́kọ́ la wá wáyé àtẹ̀tẹ̀kí fún àṣìyàṣì wọ́n fẹ́ là lójú òṣèlú àfáwọn àjọkọ̀bá ní sídìí rẹ̀ òun náà ni àṣẹ dókítà Yahya Tóyìn Murtada ẹ̀ẹ́ àfa wa yìí àwa ní ó rí àwọn kan tí a kọ lára wọn eléyìí kọ́ làkọ́kọ́ wọn ní Daaru Naim eléyìí kọ́ lẹ́lẹ́ẹ̀kejì eléyìí kọ́ lẹ́lẹ́ẹ̀kẹta ọlọ́run ní sílẹ̀ náà ló pin a wà fún ọ ní wákàtí kan wọn fi bá wa sọ̀rọ̀ wọn á gbìyànjú láàrin wákàtí kan wọn bá sọ àwọn ọ̀rọ̀ fẹ́ sọ a wà fún àyè lẹ̀ wọn àwọn fẹ́ dá sí i ní wọn bá díẹ̀ tí wọn fẹ́ béèrè béèrè ní ìsìn àgbé abẹ́tò gbogbo náà lọ́wọ́ ní aago méjìlá kọjá ìṣẹ́jú méje táago kan bá ti kọjá ìṣẹ́jú méje pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run wọn á ti bá ní dàdó tó bá ti kù ìṣẹ́jú mẹ́wàá máa kàn sí wọn tí abẹ́ kí wọ́n dúró ọlọ́run bá bá ní tọ́ wọn sọ́nà á bá nu gbà wọn sọ̀rọ̀ á jẹ́ káwọn náà gbàgbọ́ yẹ fọ́tọ̀ yẹ بسم الله الرحمن الرحيم الحمد لله تعالى حق حمده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا معقب الحكم وأشهد أن محمدا عبده ورسوله ومصطفاه ومصطفاه من خلقه اللهم صل وسلم عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti jókòó kọ́nfẹ́rẹ́nsì tọdún yìí a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáwà tí wọ́n jẹ́ murshid wa nínú Darul Naim asheikh Imran Abdulmajid Eleha dákun ọlọ́run ọba yẹ́ a rí wọn pẹ́ à ń rí wọn inú wa ń dùn nítorí pé ìdí ẹ̀sìn la ti bá wọn mọ̀jà bá wọn nídìí nǹkan mìíràn yàtọ̀ tó lòdì sí ẹ̀sìn láéláé mọ́sàjẹ́ kí wọ́n ní ìgbẹ̀yìn re gbogbo àwọn àfáwà lórí ìjókòó wọ́n bẹ̀rẹ̀ lórí àwọn ọ̀sáàsù wa tí wọ́n jẹ́ chairman wa lẹ́nìí tí wọ́n tún wá jẹ́ àfáàfẹ́ mi àwọn ọ̀sáàsù wa dìkùrọ̀lá ìṣàfihì ọlọ́run jẹ́ ká rí àwọn náà pẹ́ àti gbogbo àwọn Dr. abdulmumin ọmọlájà àwọn professor wa láti wò professor khid abdulbaki àti gbogbo àwọn tí mi ò ní lè dákọ àti gbogbo àwọn jẹ̀mọ́ ní Darul Naim àti gbogbo àwa mùsùlùmí tí àwa gbọ́ lẹ́kṣọ̀ lénìí ìlú èkó yìí dákun ọlọ́ba mọ́ bàjẹ́ ìlú tí ó ti ń da ni dákun ọlọ́ba mọ́ jẹ́ ìbàjẹ́ ó wọbẹ̀ ìjọba nàìjíríà dákun ọlọ́ba jí wọ́n ní àṣeyọrí délẹ̀ ìjọba Lagos state dákun ọlọ́ba jí wọ́n ní àṣeyọrí ìjọba state tí èmi náà ti wá ní Kwara state dákun ọlọ́ba jí wọ́n láṣeyọrí àti gbogbo nàìjíríà ní àpapọ̀ akíwa kú oríire pé nǹkan tí ń yàtọ̀ ní nàìjíríà pàápàá jùlọ nígbà tí a ti ń pariwo nínú ètò ìjọba wa pé a fẹ́ gbógun ti ìbàjẹ́ ọlọ́run bá jẹ́ ó ní ìyàtọ̀ délẹ̀ sí dáadáa ìtí wọn ní ká bára wa sọ̀rọ̀ lórí lẹ́nìí gẹ́gẹ́ bíi lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ nípa àwọn tí a ń pè ní ahlul halli wal aqdi fil islam wa fi nidham al wad'i òun àwọn tí èmi lè tú sí ní èdè yorùbá pé àwọn alẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèlú ètò ìjọba bí islam ṣe wí àti bí man-made political system bó ṣe sọ bó ṣe gbé kalẹ̀ ìyẹn ni sísítẹ́ẹ̀mù tá a bára wa nàìjíríà tàbí tí ọ̀pọ̀lọpọ̀ ayé bára wọn lénìí ṣùgbọ́n yẹ́nìí mi ṣe ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé màá ní tó bí wákàtí kan àbọ̀ àbí wákàtí méjì ọ̀dọ́ lẹ́jọ̀ tí mo fẹ́ ṣe yìí mo ti sẹ́ndì ẹ̀ sí àfáà wa àgbà Sheikh Imran Abdulmajid Eleha ó sì ṣeé ṣe bóyá ó lè padà jáde nínú uh, mọ̀jálà wọn ṣùgbọ́n màá gé ní ṣókí tí mi ò fi ní gba àsìkò ju wákàtí kan lọ aláwọ̀kọ́ ni ní pé mi ò ní lè lọ sínú àwọn definition èdè tèmi mọ́ sábà ṣe lórí àwọn lẹ́jọ̀ tí wọ́n bá fún mi pé kí ni èdè sọ lórí eléyìí ṣùgbọ́n nǹkan tí màá sáré sọ ní ṣókí òun ni pé àwọn àáfàá kan àmọ̀ yìí pé tá a bá ń dákọ̀ọ́ àwọn ahlulẹ̀ hali wọláàkìdì awi rọ́pìtì àwọn kan tí a máa ń pè wọ́n ní ahlulẹ̀ hali wọ̀rọ́pìtì àwọn tí wọ́n ní agbára àti tú nǹkan àwọn tí wọ́n lágbára àti dè é níta dè nínú òfin nínú ètò òṣèlú àwọn tí wọ́n lágbára àti tú àti àti agbára àti dè é àwọn àbá kan fún wa yìí pé àwọn yẹn ni ahlul aya fifty nine tí ọlọ́run bá sọ pé. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يعني ni pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa òbé ọlọ́run ọba tọ́lọ́run bá ní ẹ ṣe òní ẹ ṣe tọ́lọ́run bá ní ẹ filẹ̀ bákan náà ẹ tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam bákan náà àti àwọn aláṣẹ nínú yín yẹn ni àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú ọ̀rọ̀ míì tí àfáàwa ìmáàmù náwáwí táwọn wá ń ṣàlàyé ẹ̀ wọ́n ní àwọn tí Ọlọ́run bá gbà lérò àbí àwọn tá a gbà lérò nínú ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú alul halli àwọn ni al ulama wa àwọn làwọn àfọ́ onímọ̀ àti àwọn tí wọ́n ní agbára ìṣèlú lọ́wọ́ àwọn ìjọba bákan náà ni àwọn èèyàn pàtàkì nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti nínú ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn tó ń túmọ̀ sí wípé tá a bá wo àwùjọ wa lẹ́nìí ó kó àwọn tá à ń pè ní executive ó kó wọn sínú ó sì kó àwọn tí à ń pè ní. Eh, àwọn olóògbé asòfin ó kó wọn sínú ó sì kó àwọn tí adájọ́ ó kó wọn sínú yẹn ni pé àwọn ni wọ́n ní agbára láti tú àti láti dé ní èdè kan tá a bá fẹ́ wò àwọn alẹ́nu lọ́rọ̀ àwa Yorùbá náà a máa ń sọ nígbà kan nínú òwe wa pé tó o bá ní baba nígbẹ́jọ́ bó o bá rojọ́ ààrẹ ẹ̀bi ni ó dà ìyẹn la fi gbọ́dọ̀ ní àwọn onímọ̀ la fi gbọ́dọ̀ ní àwọn ọmọ iléègbìmọ̀ asòfin la fi gbọ́dọ̀ ní àwọn tí ó mọ ẹsẹkúùtì òfin nílùú ìyẹn ni àwọn tá ń pè ní olórí ìlú tàbí àwọn gọ́fúnọ̀ tàbí àwọn ọ̀gá ní local government àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni àwọn tí ó dájọ́ eléyìí ni àgbọ́yé ní ṣókí tí mi ò fẹ́ kí a kó síbẹ̀ jù báyìí lọ nínú tíra àfáà wa tí wọ́n dákọ àfáà wa mọ̀ wọ́rdí tí à ń pe tíra wọn ní alahkam asultaniya àwọn wá ṣe àlàyé tó jẹ́ pé wọ́n ní nǹkan méje condition méje la gbọ́dọ̀ rí ká tó sọ yí pé ẹni yìí ó tọ́ sí ẹni tí ọmọ lọ sójú wa nílé ìgbìmọ̀ asòfin la gbọ́dọ̀ rí látara ẹni tí a yàn wípé ìwọ ni ọmọ lọ ṣe ojú wa gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tàbí gómìnà ìlú tàbí mínísítà ẹni tá a bá lè yàn wípé ẹni tá a fọ́ kàn ní ẹni tá a sọ ní wípé kọ́ máa lọ sójú wa ó gbọ́dọ̀ láwọn nǹkan méje ní ṣókí àwọn nǹkan méjèèjì ni aláwọ̀ kan bẹ̀ ni kó jẹ́ onídéédé ẹni tí ó ṣe déédé ẹlẹ́ẹ̀kejì ni kó jẹ́ onímímọ̀ kó mọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe kó mọ̀ jẹ́ yí pé a fẹ́ kọ́lé anítọ́lọ̀ ló lè ṣe é àbí a fẹ́ ránṣọ ani bíríkìlìà òun ni kó wá ṣe é rárá o ẹni tó mọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe é ẹlẹ́ẹ̀kẹta òun ni salamatul hawas ojú rẹ̀ gbọ́dọ̀ ríran dáadáa etí rẹ̀ gbọ́dọ̀ gbọ́nà dáadáa ó gbọ́dọ̀ ní pírọ́blẹ́mù nú etí ojú rẹ̀ gbọ́dọ̀ ríran dáadáa ó gbọ́dọ̀ lè sọ̀rọ̀ kọ́rọ̀ òye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo oríkèéríkèé ara ẹ̀ ló nítumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin bí àbá ṣe sọ òun ni salamatul àdọ́wà ìyẹn ni pé gbogbo oríkèéríkèé ara rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí ò ní lè jáde ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé kó mọ̀ nípa òṣèlú tó fẹ́ ṣe kó ní hikima kó sì mọ̀ nípa ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kẹfà tí mo fi wá ní dọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹfà ni kó jẹ́ akin akin èèyàn kó má jẹ́ ọ̀dọ̀ ọ̀yọ̀ kọ́mọ jẹ́ ẹni tí yóò ṣe òfin kalẹ̀ tó jẹ́ wípé kò ní í múlẹ̀ kò sì ní rí nǹkan ṣe sí i wọ́n wá da nǹkan rú mọ́ lọ́wọ́ ẹlẹ́ẹ̀keje yẹn ó dà yẹn pé kò tí ì kàn wá púpọ̀ bíi òun ni nígbà tó pé àfa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Islam nìkan yẹn ni pé kọ́jẹ́ tó wá látara ìdílé Quraysh tó ọ̀wọ́n tí mo sáré fẹ́ sọ nípa ọ̀rọ̀ àfáàwà Al-Mawardi wọ́n sọ̀rọ̀ púpọ̀ gan-an nípa eléyìí ṣùgbọ́n tí a bá ti wá ní ẹni tá a yàn ní gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ asòfin ni o gẹ́gẹ́ bí adájọ́ ni o gẹ́gẹ́ bí ẹni tí ó máa mú ètò olùṣe àwọn nǹkan kan bẹ tó jẹ́ ojúṣe ẹ̀ tó sì jẹ́ ọ̀ranyàn tó sì jẹ́ pé àwọn láàmú retí látara ẹ̀ àkọ́kọ́ nùkan yìí ni àtànáṣùhù bayna ra'iyya wa ra'i aw àtànáṣùhù bayna ra'i wa ra'iyya ìyẹn ni pé ìfi ara ẹni sílẹ̀ ká lè bára ẹni sọ̀rọ̀ ká pèwé ara wa sí àkíyèsí kí olórí ó gbà pé èrò ẹ̀yìn lè pè òun sí àkíyèsí lórí ọ̀rọ̀ kí ẹni tó jẹ́ olórí náà kó sì lè máa pe àwọn aráàlú sí àkíyèsí pẹ̀lú sùúrù ọlọ́run bá sọ eléyìí púpọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àyàtà kàlẹ́ kan tí àwọn sheikh wa dìkúlá ìṣàfi táwọn náà wí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ kó tó di pé wọ́n ní kí n mọ bọ̀ wá síta nígbà tí ọlọ́run sọ fún wa pé àti ùlọ́ wà àti ùrọ̀sùn wọ́n ó lè amúrì mí nkùn ọlọ́run wá parí ẹ̀ pé wọ̀nyí tànà zátú fìṣẹ́ yìí fọ́rù dúú ilallahi wa rasuli so ọlọ́run bá ṣàlàyé bẹ́ẹ̀ fún wa pé tí nǹkan bá fẹ́ dàrú mọ́ra wa lọ́wọ́ kárí pé a dá ọ̀rọ̀ wa rasul ká dá ọ̀rọ̀ ń padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba àti anabi rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú. No nǹkan tí a máa retí lọ́dọ̀ àwọn aṣáájú wa òun ni àmánà àmánà ìyẹn ni nǹkan tá à ń pè ní trust tàbí ìfọkàntán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa pé nínú nǹkan tí ayé fi dàrú lénìí ìfọkàntán ni ò sí láàrin wa mọ́ anabi wa sallam sọ yìí pé ìdàdúyè àti làmánà fantasy research tó bá ti di pé ìfọkàntán ara láre awàtì ní àwùjọ wa àwọn tá a fi ọkàn tì sí pé àwọn lágbésí di ọ̀rọ̀ Nàìjíríà tí wọn ò ṣe ojúṣe wọn mọ́ tó jẹ́ pé ntókù tí wọ́n ń ṣe ní ọjọ́ òbí àwọn olórí orílẹ̀-èdè ní ọjọ́ òbí tí wọ́n sì mọ ná dollars àbí gọ́fúnà àbí mínísítà nítòkù ni wọ́n kí wọ́n wá fi ojúṣe wọn lẹ̀ anadol salam jẹ́ òye wa pé ká mọ̀ retí alikiyama ọjọ́ kan yìí kíla ya Rasulullah wọ́n á béèrè lọ́wọ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam wípé wọ́n mọ ìdọ̀ àtúhà kí là ń pè ní ará ìfọkàntán láre Awati láàrin wa tá a rí àná ìsọlá wọn sọ pé ìgbà tá a bá ń fi ọ̀rọ̀ tì síbi tí kò yẹ fantasy research ká mọ̀ retí ìfọkàn ẹ ká mọ̀ retí ọjọ́ ìkẹyìn pàtẹ́ bá yẹ pé àwọn tó yẹ ká gbé agbára fún nǹkan míì ni wọ́n ń ṣe àbí àwọn tí ọmọ ń pẹ́ ẹ bákan náà nínú ojúṣe tí a gbọ́dọ̀ mọ̀ tàbí ìròyìn àwọn tí wọ́n wà lórí ipò òun ni pé kí wọ́n tó dórí ipò wọn ò gbọ́dọ̀ ṣe campaign nínú Islam yàjàmá ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa indirectly or directly ká ṣe campaign kí a mọ̀ tẹ̀ lábẹ́nú pé mo fẹ́ di igbá mo fẹ́ di àwo mo fẹ́ di kòkó bàbá àsásùn ká sì máa náwó lé lórí ká máa ṣe wàhálà kódà àwọn ẹlòmíín ń wọlé ẹlẹ́bọ̀n nítorí ẹ̀ nínú Islam a gbọ́dọ̀ ṣe kàmpé ẹ̀rí nínú ọ̀rọ̀ kan tí àríkàmbì níjọ́ kan Abu Dharr al-Ghifari radiyallahu anhu ó ní ìrẹ́ ànábì òun rí tó ń pín ipò fáwọn èèyàn alátẹ̀sítà àmìlù ni sẹ́mi náà tọ́ sí pé kí o fi mí sípò kan ni kó o gbé ojúṣe kan fún mi yípe kẹ́mi náà jẹ́ bóyá nídìí owó ni màá jẹ́ àmìlù lé lórí àbí lórí ipò kan lọ́sọ́dọ̀ àwọn èèyàn kan àfa yìí sọ fún ìkànnì àwọn sahaba ó sọ bẹ́ẹ̀ fún anabi Muhammad Abu Dharr al-Ghifari nínú àwọn nínú àwọn sahaba tọ́jú àgbà ni anabi wa muhammad sallam wa sọ fún anabi wa sallam wa fọ gba ní èjìká mú báyìí anabi wa sọ fún anabi ní ya abadharri innaka da'if ìrẹ́ abudharri aligifari mùsùlùmí gidi ni ọ́ ẹni ire ni ọ́ níbi ìmánì ọ̀gá ni ọ́ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ olójúṣe dé innaka da'if a week. وإنها أمانة ká gbé ojúṣe fún yàn pé kéèyàn máa ṣe ojúṣe àmánà ni o wa inna yawmal qiyamah khizyun wa nadama anásàlámù tó bá di yawmal qiyamah ẹni tí ń gba ojúṣe pé mo fẹ́ di olórí orílẹ̀-èdè mo fẹ́ di gọ́fúnọ̀ tí ń ṣe wàhálà nítorí ẹ̀ tọ́ba di yọmọlì kìyàmọ̀ wàláì khizyun ni ó jẹ́ fún ìyẹpẹrẹ ni o pàápàá jùlọ tọ́ba lọ tọ́ba lọ lẹ̀ wọ̀nà dáàmà yóò sì jẹ́ ìkábàámọ̀ illa mani akhadhaha bihaqqiha àyàfi ẹ tó bá mú ojúṣe òun ṣẹ bó ṣe yẹ lẹ́yìn pé kò kọ́ọ̀lù fún bákan náà wàá da alẹ́bí alẹ́ yìí fìhà ìtì ń tọ́jú ọ̀ràn yàn lé lórí níbi ojúṣe ènì ó ṣe é torí ìdí eléyìí àwọn àfáà ní iná nǹkan tó dáa jù òun ni pé kéèyàn máa sá fún mo fẹ́ digbá mo fẹ́ dàwo mo fẹ́ di senator mo fẹ́ di house of member house of rep mo fẹ́ di minister kọ́mọ anáwó kọ́mọ ṣe wàhálà wọ́n ní tá a bá tiẹ̀ rí ẹni tó béèrè fún tí ń ṣe wàhálà fún wàhálà tí ń ṣe òun ni ó jẹ́ sábàbán lìlìmọ́nì sábàbán lìlìmọ́nì wàhálà tí ń ṣe òun ni ó jẹ́ jẹ́ pé nǹkan tá a fi ní fún nìyẹn ọ̀rọ̀ yìí ń bẹ ọ̀rọ̀ tí mo sọ gbẹ̀yìn yìí pé ká mọ̀ ṣe wàhálà lórí pé mo fẹ́ digbá mo fẹ́ dàwó yóò jẹ́ sábàb lìlìmọ́nì ń bẹ nínú tíra àfàwà ibnu tẹ́míà wọ́n ti sọ fún wa ń sìn táǹpẹ̀ ní àsìyá sátú àṣẹ̀rẹ̀ page eight ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà nínú ọ̀rọ̀ kan àwọn kan wá bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fasalu wilaya wọn wá ń béèrè lọ́wọ́ ànábì wa sallam pé fi mí ṣe gọ́fúnà fi mí ṣe gbà fi mí ṣàwo èmi náà fẹ́ ní mo fẹ́ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan yémi náà jẹ gbà yémi náà jà wo ànábì wa sallam wá ní inna la nuwalli amrana hadha man talabahu. ẹni tó bá ti béèrè fún ipò nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí àwa ò kí fún un pé o béèrè fún un ìyẹn ló fi jẹ́ pé nizamul wadi'i kò tí ì sẹ́yìn tó fojú jọ ti islam ní orílẹ̀-èdè yìí rárá àtọ̀ kò tí ì sí látòkèdélẹ̀ láti ìjọba àná ìjọba àjẹta ìjọba àjẹrin ó fi dé lórí ìjọba tá a wà yìí torí pé gbogbo wọn náà ló ṣe campaign wọ́n béèrè fún kò sáyé àfi àná fúlàmù ní iná lánàá wà lí àmúránà hàdá mọ́ntàlábàhù wọ́kọ́lá lè abdulrahman ibn samra àná fúlàmù tún sọ fún àfàwọ̀ abdulrahman ibn samra ó ní yá abdulrahman látẹ̀sí àlìlì ìmọ̀ra máa tọrọ pé ẹ fi mí ṣe amir ẹ fi mí ṣe leader ẹ fi mí ṣe aṣáájú má máa fi gbogbo ìgbésí ayé rẹ jẹ́ pé nǹkan tó máa wá kiri nìyẹn fọyín náà kàn yín ni ò tí ì dà á tí wọ́n bá fún ọ tó bá rí gbà mingeri masala láì jẹ́ pé ó wà ìyẹn fi hàn pé a nídìí olórí ọ̀rọ̀ yìí fi hàn pé a nídìí olórí a nídìí ẹ tí ó máa kó tí ó máa kó wa jẹ nípa ètò ọrọ̀ ajé wa nípa ètò ìlú wa nípa ètò àárín ìlú àti àárín wa sí orílẹ̀-èdè mi a nídìí ẹ̀ ṣùgbọ́n tó o bá béèrè tó o bá béèrè ẹ̀ tí wọ́n fi ọ́ jẹ́ òyìn tà lè hà ọlọ́run ọba yóò gbé ìrànlọ́wọ́ dìde fún ọ ọlọ́run ọba ràn ẹ́ lọ́wọ́ ọlọ́run sọ àwọn mọ̀lẹ́kà tí wọ́n ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wọ̀nyí ni ò tí ì tà á tó pé ọba ìwọ ló ṣe wàhálà rẹ̀ tó ná gbogbo agbára ẹ̀ tó ná gbogbo owó ẹ̀ tó fi rí àdàdà ẹ̀ ò ní rí ìrànlọ́wọ́ lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sallam ni mọ̀ntọ́lọ́bàlì kọ̀dọ́ à wàstáàánà àléyìí ẹni tó bá tó yẹ pé òun ló ń wọ́nà bí ẹfi mi ṣe adájọ́ ẹfi mi ṣe ẹni tí ó mọ lu tẹ́bi náà wà nínú àwọn ẹlẹ́nu lọ́rọ̀ nílùú tó tún wá ń wá àwọn oríṣiríṣi ọ̀nà téèyàn fi wá ìrànlọ́wọ́ téèyàn fi débẹ̀ bóyá ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lábẹ́nu káàkiri ni o ó náwó fún wọn ni o anabi wa mọ̀sálám ní àdàdà wọ́n máa ń lámúyẹ̀ tùlùbùlì kọ̀dọ́ wọ́n lámúyẹ̀ stẹ̀yìn àlẹ́ ẹni tí yóò bá wá wa ṣùgbọ́n tó wá rí ọlọ́run ọba yóò wá rán àwọn màláìkà sí kí wọ́n ràn lọ́wọ́ lórí ẹ̀ ọlọ́run sàṣe nírọ̀rùn fún wa bákan náà ní agbègbè eléyìí àwọn aṣáájú wa nídìí nǹkan méjì kan aláwọ̀kọ́ bẹ̀ ni àlùkùwà wal amana àlùkùwà wal amana ìyẹn ni agbára àti trust tá a ti sọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹta òun ni èyí tó tẹ̀lé yẹn òun ni sultatul qanun sultatu alqanun níta lè pè ní supremacy of law tàbí rule of law láwùjọ ìyẹn ni wípé òfin tá a bá jọ gbé kalẹ̀ pàápàá jùlọ ní àwùjọ Islam kí ló fi wa òun náà ni alukurani karim òun náà dẹ̀ ni sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tàbá wá wà láwùjọ tá a ti rí òfin ẹ̀sìn lò kọ́ídà kan sọ fún wa yí mọ́lá yùdìrákú kúlùhù láyùtìrákú júlùhù níta àbá tí ìrìmú tán gbogbo òfin tí ó bá mú àlàáfíà wá tí ń fara mọ́ àlùkùránì kẹrìm tá ń lò a gbọ́dọ̀ fún ni ẹnìkan ò gbọ́dọ̀ wà above the law ní àwùjọ Islam ẹ̀rí ń jọ kan arábìnrin kan táǹpẹ̀ ní ìmúratù Makhzumiyya wọ́n fi ẹ̀sùn kan yí pé ó jalè ànábì Muhammad sallallahu alaihi wa sallam ni ó sì ṣèdájọ́ ẹ̀yin bá ní ah, ẹ̀yà ẹ̀yin alágbájá ọmọ alágbájá kọ́ lọ́ọ́ bá a sì pẹ̀ tó fi àná ìsìlámù ó rẹ̀spẹ̀tì ẹ̀ àná ìsìlámù wa ànábì ìsìlámù wa bínú pé ah, wọ alágbájá wọn náà ló tún lè ṣe léyìí kọ́dà bó ṣe Fatima ọmọ èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́bàjálè ànábì Muhammad yóò gé ọwọ́ Fatima ọmọ ẹ̀ eléyìí inú ìlànà tí àwùjọ wa nìdánmọ̀lì tó fi lè rí mú nínú Islam ni a máa ń ka ìtàn kan nípa ìṣẹ̀lẹ̀ láàrin àfọwà Umaru ibn al-Khattab tó jẹ́ Amirul Mu'minin ní àsìkò kan àwọn ni khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn bàtà nàbẹ̀ sàlám kúrò ilẹ̀ lẹ́yìn Abubakar ní àsìkò wọn arákùnrin kan ó kẹ́wá láti Egypt ó kẹ́wá láti Egypt ó ní òun àti ọmọ gọ́fúnà Egypt táǹpẹ̀ ní amru ibn as nígbà náà àwọn ní fanfa òun ní competition òun wá win ẹ̀ àwọn compete wọ́n jọ fi ẹsìn sáré àbí kankan sáré òun wá win ẹ̀ ọ wá ní ìwọ òun ìní ọmọ Akrami. ìkànnù àwọn akrami. ìkànnù àwọn ẹni àpọ́nlé jùlọ nílùú ọmọ gọ́fúnà ló ń wí ọwọ́ anìkún ọ̀nà ọ̀nà lẹ́gbàá dáadáa ìgbà tí wọ́n nà arákùnrin yìí náà nínú ọ̀rọ̀ ìtàn kan wọ́n jẹ́ ó yé wa pé àwọn Coptic wọ́n ti pè àwọn kipti kipti yu ni láti Egypt tí ètò ṣe Muslim ó wá lọ sí ọ̀dọ̀ Amirul Muminin ìyẹn Umar ibn al-Khattab ó wá lọ complain umaru wa ránṣẹ́ pé gọ́fúnà ẹ dákun sọ ó lè rọrùn bíi kí èmi ọkàn kí ọmọ ọmọ gọ́fúnà ọkàn tẹ̀mí mọ́lẹ̀ èmi jáde kankan ọmọ tí n lórúkọ tí mo tún wá ń lé láti ìdílé tálíkà tá à lówó tá à lọ́rọ̀ tá à ní baba ń gbẹjọ́ ọmọ ilé ọ̀hún sọ jẹun lásán nílọrin kó wọn tẹ̀mí mọ́lẹ̀ kó tún ra mí kó kí wọ́n á wò kẹ̀pẹ́ ta lọ́ra mi kò wọ́n ní ọmọ gọ́fúnà ni ṣé mo lè sọ̀rọ̀ mọ́ màá rìn sẹ́yìn ni Umaru wa ránṣẹ́ wípé kí wọ́n pe gọ́fúnà wa àtọmọ ẹ̀ wọ́n wá pe gọ́fúnà wá báwọn ní Medina tó jẹ́ capital of the Muslims at that time wọ́n wá béèrè ẹjọ́ sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí Umaru discover pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí wọ́n ní ọmọ gọ́fúnà ẹ̀ẹ́. Eh, Umar wá fún arákùnrin kìtìyù yẹn ó fún un ní ẹgbàá ó ní kó na ọmọ gọ́fúnà padà lójú gọ́fúnà wọ́n ó na ọmọ gọ́fúnà ìgbà tó na ọmọ gọ́fúnà tán ó tún wá gba gbóló ó tún wá gba ẹgbàá lọ́wọ́ arákùnrin yẹn ó ní ọyá gbà fi na gọ́fúnà náà arákùnrin yìí wá ní ọmọ tọ́nà òun nìkan náà lòun fẹ́ náà òun sì dẹ̀ ti satisfied òun ti wà satisfied pẹ̀lú nǹkan tí yóò ṣe ló ṣẹlẹ̀ òun ò ní na bàbá rẹ̀ kí wọ́n dákun ni umaru wa kọjú sí bàbá ó wá ní mọ́tàsítà àbátú mọ̀nàs wọ́kọ̀ ní wàhálà dátì òmùhún àràrà ìgbà wo lẹ́yìn fẹ́ sọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn di ẹrú nígbà táwọn òbí wọn pàápàá jùlọ ìyá wọn tó bí wọn ní ọmọlúàbí eléyìí ni agbègbè àkọ́kọ́ tí àti ìrírú ẹ̀ nínú Islam tẹ́ àti ìlú rẹ̀ tó wà ní Islam tá àti ìlú rẹ̀ ní àwùjọ kan lápá jùlọ àwùjọ tá a wà lẹ́nìí. bákan náà nù kan tá a máa nárùn wò òun náà ni àṣùrọ̀ ìyẹn ni consultative system ti Islam ó ṣe pàtàkì ó sì nítumọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ sísítẹ́ẹ̀mù tá a ní lọ ìyẹn ni wípé nínú Islam. Islam lẹ́yìn ìgbà tí àwọn aṣáájú tí wọ́n ń wà tí wọ́n ń consult láàrin ara wọn kò sí nǹkan tó burú bí kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́sìn kò sí nǹkan tó burú bí kí wọ́n pe àwọn àfáà àwọn àfáà ẹ̀sìn kínní àwọn àfáà ẹ̀sìn kejì kí wọ́n ní representative yàtọ̀ fún ọ̀rọ̀ election nílé ìgbìmọ̀ asòfin kí wọ́n ní ní cabinet pétọ́ ọ̀rọ̀ tá a fẹ́ ṣe nìyí o ẹni tá a fẹ́ máa consult láàrin àwọn mùsùlùmí òun ni professor abdulrasaq alaro fún àpẹẹrẹ nínú ọ̀rọ̀ islam pápá yóò lọ tó bá ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ economy of of the nation káyipẹ́ nínú àwọn ẹlẹ́sìn mìíràn ká wá mú evangelist kan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí bí àjọ wà láwùjọ kan náà ni pé ká máa lò bí ayé wa ṣe ń dàgbàsókè sí technologically ó gbọ́dọ̀ dàgbà débi wípé referendum wa kó rọrùn fún wa kó dàbẹ́ pé lórí fóònù ni a ti kẹ́ni kọ̀ọ̀kan máa sọ ibi tó bá ń lọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ wà lẹ̀ lórílẹ̀‐èdè kí àwọn aráàlú kọ́ mọ kọ́ọ̀lù àtẹ́jẹ́ wa sí i káwá di etí sí i Islam ò kí di etí eléyìí òun ni àwọn ìlànà tí Islam fẹ́ fi ṣe àtúnṣe abálọ́wọ́nú alukurani karim suratu ali imran aya one fifty nine ọlọ́run bá ní fáfù àni wàstẹ́kfìrì lahum washawirihum fil amri fa idha azamta fatawakkal ala Allah inna Allah yuhibbul mutawakkilin ọlọ́run bá ń pàṣẹ ọ̀rọ̀ ṣúra ń bẹ̀ wọn. bákan náà ọlọ́run tún sọ fún wa nú àyà mi suratu ṣúra gangan fún rẹ̀ aya thirty eight ọlọ́run tó ń pàṣẹ ọ̀rọ̀ consultation láàrin olórí sólórí láàrin olórí sí ọmọlẹ́yìn láàrin ọmọlẹ́yìn sí olórí àti síra wọn ọlọ́run bá ní wọ́n lẹ̀dí nastajabu li rabbi wa aqamu sholata wa amruhum shura bainahum ọ̀rọ̀ mùsùlùmí is consultative among themselves láàrin ara wa gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ wérọ̀ bóyá through consulting consultation láàrin àwọn alágbára àwọn rulers àbí láàrin wọn àtàwọn àwọn tí wọ́n ń dàjẹ́ ó gbọ́dọ̀ mọ wáyé eléyìí ni ìlànà ọlọ́run ọba bákan náà tí ẹ bá tún lọ wò dáadáa tẹ̀kíwínú lè ulil amr tí ò tí ì jẹ́ kí àwọn ọ̀rọ̀ wa kó sọ̀ seed ní orílẹ̀-èdè yìí òun ni yí pé a gbá àwọn àfa àsẹ́yìn kúò níbi ọ̀rọ̀ òlú nítòkù ní wípé ta ló bá mi kàmpé ta ló bá mi kàmpé ta ni mo rí lò lásìkò òjọ̀gbọ̀n ta ni mo rí lò lásìkò ìdàrúdàpọ̀ ìgbósìfọ́tún ìgbọ́tún fún òsì nítòkù nìyẹn bẹ́ẹ̀ sì ni tẹ̀kùínù ulil amúrí mínà sínfẹ́ láàrin àwọn olóṣèlú kán jẹ́ alágbára al-umara bákan náà ni wal ulama àti àwọn àfa eléyìí á rí ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú tíra àfa wa Ibn Taymiyyah tí mo sọ lẹ́ẹ̀kan ni ní ẹ̀kúnrẹ́rẹ́ torí pé mo fẹ́ tètè yanjú ọ̀rọ̀ yẹn bákan náà ni tẹ́yìn bá dé ibẹ̀ tán al-mas'uliyat wal-muhasabat èyàn ò kì í sọ wípé mo débẹ̀ tán o àṣẹ wàá ní tèmi ojúṣe nítorí ẹ̀ débẹ̀ ojúṣe tá a bá promise wàhálà ní fún wa tá a bá mú ṣẹ wàhálà ní fún wa ọlọ́run bá ní yá ayọ́ alladhina amanu lima taquluna ma la taf'alun kabura maktan inda Allahi an taqulu ma la taf'alun òun lọ́wọ́ pọ̀ jù láwùjọ wa lẹ́nu kí ló dé tẹ́ ẹ máa sọ̀rọ̀ tẹ́ ẹ nílẹ̀ sẹ́ tẹ̀ ní lè ṣe tẹ́gbẹ́ mọ̀ tí agbára yín bá tí agbára bá dé ọwọ́ yín tán nǹkan mi ìlẹ́ padà mọ́ ṣe ẹ má bínú àwa tá a wà lórí ìjókòó yìí ṣùgbọ́n gbà mí nínú orin àmọ́ rí kí mọ̀ díẹ̀ díẹ̀ mbẹ́ olórin kan lẹ̀ Yorùbá ń bì ní nǹkan bíi 1980 olórin yẹn ó ti kú sí ó ti kú sí ní nǹkan bíi 1980 ló ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn sì ń bá wa ó sì ń bá wa ó wà lára wa dì sí i kò kúrò lára wa ó ń sọ̀rọ̀ yẹn gẹ́lẹ́ ó ní òṣèlú tó bá ṣàdéhùn kó tó wọlé kó tó bọ́ sórí oyè tí agbára wa dọ́wọ́ ẹ̀ tán tí ò bá mú lè rí ẹ̀ṣẹ̀ ọ̀tá ọlọ́run ọba ni òṣèlú tó bá ṣe àdéhùn wípé òun ó ṣe gbá òun ó ṣàwo òun ó ṣe kòkò òun ó ṣe bàbá àsásùn òun ó mú owó epo wá sílẹ̀ tó débẹ̀ tó wá kọ̀yìn sí aráàlú tí wọ́n ń ṣàlàyé fún un ìgbà mi bẹ́tà mọ̀ wò pé kò sí option mi nì kò sí way out way out wà way out ó wà fún wa ní orílẹ̀-èdè yìí láti mú àwọn ìlérí wa ṣẹ pàápàá jùlọ tá a bá mú ní àṣẹ dẹ̀kùn ní Malaysia arákùnrin kan tó ṣe prime minister wọn gbẹ̀yìn ní nǹkan bíi ọdún kan àbọ̀dún mélòó tó gbé ipò sílẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí à ń pè ní Muhati nílùú Malaysia bàbá yẹn àgbàlagbà ni bóyá yóò tẹ̀sí fẹ́ wọ ninety nine sí mi ò mọ èjì ẹ̀ báyìí ṣùgbọ́n ní etí ó ti kọ́ ṣèjọba rí ó ti ṣe ìjọba rí àwọn àgbáyé wa sọ fún yín pé bílùú Malaysia ṣe ń lọ yìí ìparun ń bọ̀ wá báyìí economically wọ́n ṣàlàyé fún irú tí wọ́n sọ fún ni wọ́n sọ fún Philippines ẹ mọ̀ ká o wọ́n sọ irú ọ̀rọ̀ tí wọ́n sọ fún Muatir of Malaysia wọ́n sọ fún Philippines wọ́n wá sọ fún Indonesia wọ́n sì sọ fún Thailand wọ́n ní ìdẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀fì kúrò nínú economic crisis yìí ó ní pé ká ẹ wá yá owó ní IMF ẹ wá yáwó ní World Bank ẹ wá yáwó wọn ti rù ní òun ò ní yá kọ́bọ̀ òun ò ní yá kankan òun economy economy àwọn sì wà revived àwọn yòókù lọ yáwó nínú àwọn olùtọ́ yáwó ní Philippines nínú àwọn olùtọ́ yáwó ní Indonesia nínú àwọn olùtọ́ yáwó ní kílókù ẹ̀ tí ń jẹ́ Thailand lẹ́ni tí ilẹ̀ mọ́ yìí mo kúrò ní Malaysia ní two thousand and fifteen yìí sí ìgbọ́ pé ìyàtọ̀ kan ó ṣẹlẹ̀ lẹ́ni tí ilẹ̀ mọ́ yìí àwọn olùmẹ́lẹ̀ta tí mo dá kan ẹrú ni wọ́n ń ṣe ní Malaysia kí ni Muhammad sọ ó ní ọ̀rọ̀ ìlú àwọn reviving táwọn fẹ́ ṣe fún ẹkọ́nọ́mì àwọn lára àwọn làwọn ti rí ó wá bẹ̀rẹ̀ sí develop pro, uh, local products gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe ó fi dórí pé wọ́n ṣe títì ni ó fi dórí pé wọ́n ṣe mọ́tò ni wọ́n ń pe ìlú kan nínú Malaysia odidi ìlú wọ́n fi ṣe mọ́tò ńbẹ̀ tó bá ní fóònù lọ́wọ́ ńbẹ̀ yẹn kó wo ìlú yẹn mo fẹ́ pe fún ẹ̀sìn wọ́n ń pè ní Proton City Proton City P-R-O-T-O-N City mo pé ìlú yẹn rí mọ́tò ni wọ́n ṣe gbogbo ìlú yẹn mọ́tò ni wọ́n fi gbogbo ìlú yẹn ṣe odidi ìlú kan odidi ìlú mo sọ kẹsẹ̀ pé company o odidi ìlú àwọn ni ó ń ṣe fúnra wọn proton city ó bá tẹ̀ ti kọ proton city kò ní pẹ̀lú mi wà abọ́wò lẹ́kùn fi malaysia kún lẹ́gbẹ̀ẹ́ ó dá mi lójú pé yóò gbé malaysia wá proton city wọ́n bẹ̀rẹ̀ sí develop wọ́n ṣe títì ni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ṣe mọ́tò ni wọ́n ṣe ìfọ̀kànlẹ̀ òfìdórí train gbogbo nǹkan àwọn ni wọ́n ṣe fúnra wọn. àwọn wá lókè àwọn ọmọ philippines lé ní ọmọ ọ̀dọ́ ni wọ́n ń ṣe malaysia. malaysia ọmọ Indonesia bá jàjà ríṣẹ́ ní Malaysia mílíọ̀nù tó bá gbowó oṣù kan mo lọ́rẹ̀ kan à ń pè ní Amadu ọmọ Indonesia ni tó bá gbowó oṣù kan báyìí aláti gbowó oṣù kan báyìí ń lọ Malaysia ń lọ Indonesia nìyẹn ó ní wọ́n wà pàdé òní airport ní gẹ́gẹ́ bí olówó owó oṣù owó oṣù Malaysia tí ò tó ọmọ Malaysia náà wọ́n wà pàdé òun ní airport pé ní Indonesia tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn èdè kẹ́lẹ́ wọ́n jọ sọ kò sí ìlú tí ọmọ jẹ gbèsè bá a ṣe ń jẹ gbèsè tá a bá rẹni sọ òdodo ọ̀rọ̀ fún wa ẹ̀yin ni alẹ́nu lọ́rọ̀ tí ò ní rí ìparun ẹ̀kọ́nọ́míkálẹ̀ kò sí ìlú tí ó mọ jẹ gbèsè yìí ọlọ́run bá mọ̀jà rí ìbínú rẹ̀ ànábì ọ̀sán ń sọ ní ọ̀rọ̀ kan wípé téèyàn bá jẹ gbèsè tó bá fẹ́ san lọ́nà interest pé ètò kéré jù nínú interest nínú interest nínú interest ètò kéré jù ó dàbí gbàtẹ́yìn bá ìyá rẹ̀ sùn. níbo mi anabi islam ó ní interest pín sí ọ̀nà seventy three seventy three ọ̀nà tó pín sí ọ̀nà seventy three èyí tí ó kéré jù ó dàbí gbàtẹ́yìn ṣe sí náà thirty six times thirty six times òun wá ní àwa jókòólé lórí lẹ́nìí tá a wá ń ṣe tá a wá ń jẹ gbèsè dollars dollars dollars dollars àṣé ìjọba àná àti tìjẹta àti tìjẹrin àti tòní kò sí yàtọ̀ láàrin wọn nígbà tí wọn ò tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mọ́sá kan wọn mọ̀ ọ́n ṣe wọ́n ṣàjù wọn so ní ìparí torí pé n bá ní sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí lè ìnílò lo wákàtí yìí kan pé ní ìparí àwọn ìmọ̀ràn tèmi nìyí òun ni mo fi ṣe ìgbẹ̀yìn lẹ́kṣọ̀ tèmi òun náà ní pé tí àbálẹ̀ tí ìlò òfin Islam tán yányán ká ṣe alimtisal bilmanhaji salim alislami fi binayi siyasati al-adila. في lè hùkùmí yá àràámà ní ìtẹ̀lé ọ̀rọ̀ tí mo mú wá ní ìpìlẹ̀ wípé máa láyú diraku kú lòó láyú tìraku jù lòó tá a bá ti lè declare Islamic State ní àwùjọ wa lẹ́nìí ká gbé làákàyè wa kalẹ̀ ká pe àwọn non-muslims tó wà láàrin wa ká jọ rò ó ṣé kí nǹkan máa dàrú lọ́dà ni àbí kí nǹkan lálàáfíà tí nǹkan bá lálàáfíà àfi ká padà sínú alukurani karim àti inú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀kejì ó ní aliltizam fi hasri li muharramat alimukorara fi shara'i diniya wa dusturiya. tá a bá ti sọ pé nǹkan kan èèwọ̀ ni kí gbogbo wọn jọ mú léèwọ̀ kí gbogbo wa jọ mú ní kíni o èèwọ̀ ká mọ̀ torí wípé ká mọ̀ fi mọ́ní àjù wa tá a ní lórílẹ̀‐èdè ká mọ̀ sọnù kó mọ̀ jẹ́ wípé ẹni tá a ti mú ní olè lánàá àpè lólè lánàá ọkọ rẹ̀ ti wọ inú ìwé òfin wípé ẹ gba pásítọ̀tù ẹ̀ lọ́wọ́ ẹ̀ èèyàn burúkú ni ọwọ́ ronú láì pẹ́tọ̀ bóòlù wọn ṣe làkúnù wàhálà yìí ọkàn jọyìn ẹgbẹ́ tí ìṣèjọba ni bó ṣe jọyìn ẹgbẹ́ tí ìṣèjọba ẹ ní kí àwọn EFCC kí wọ́n lọ pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ la ilaha illallah muhammadur rasulullah. owó ẹni owó òòlù tó kójọ tó kójẹ kò dá padà kódà ẹ tún ní wọn fi ṣe mínísítà ẹ wá lẹ́yìn lẹ fẹ́ ti corruption àbẹ́yìn gangan ni Babala corrupt people níbo ni wọ́n ti ṣe yẹn ìta àtijọ́ fọwọ́ sínú òfin wa ìfẹ́ máa dákọ̀ ni mo lè dákọ̀ mẹ́wàá lórí mi mọ́ wáyé bíjọba àná ṣẹṣẹ tíjẹ ta ṣẹṣẹ òní ní ṣe bẹ́ẹ̀ kó jẹ́ wípé ẹni tá a ti sọ wí fún wa wípé ó jí twelve billion àwọn ará ní ẹ̀wọ̀n ọdún méjìlá bí kan níjọ́ tí wọ́n ń lo ẹ̀wọ̀n o èmi wá wà nínú lébàá ìmọ̀ ń wọnú tẹ́lifíṣàn mo ní ìwọ ìyàwó mi tó bá lo oṣù mẹ́fà mọ́ pèmí ní yahya murtala torí pé ó kò nu ẹgbẹ́ olè ó wá bọ́ sínú ẹgbẹ́ wọn wọn fẹ́ fi yé wa ìpèsè àríkà àwọn ọ̀ràn ẹlẹ́wọ̀n o mo ní tó bá lo oṣù mẹ́fà ń bẹ̀ fọ́gùn mi mú ẹnì yóò lójú oṣù mẹ́ta lọ tí wọ́n fi yọ kó nu ẹ̀ òun ni pé ká make sure wípé ẹnìkan ò sí ní àwùjọ wa tó ní secondary school certificate tí ò níṣẹ́ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ lórí secondary school certificate bíṣẹ́ rẹ̀ bá ṣe mọ náà ní owó rẹ̀ ọmọ ká fún àwọn ọwọ́ tó dilẹ̀ tí wọ́n ń ṣèjẹ̀gbọ̀n yìí ká fún wọn ṣe téèyàn bá serve ibi tí ó ti wà produce tí ó ti lè produce oníkàfíìsì ká dẹ̀ encourage entrepreneurship lásìkò tí wọ́n bá ń sáàfù lọ́wọ́ àtìgbà kan tó jáde nílé ẹ̀kọ́ tí wọ́n bá ń sáàfù lọ́wọ́ gan kọ́mọ jẹ́ yí pé akànnì ọmọ lọ tíìkì lásán ibi títí tíìkì lọ́kàn ẹ̀yin ọmọ ẹ̀sùn ẹ̀ dìde ẹ̀sùn so ẹ̀ ti jáde lẹ́nìí ẹ̀ mọ́ lọ. ó ní àwọn eré gele kan wà láwùjọ wa lẹ́nìí tẹ́pẹ́ wa gan là ń discourage àwa là ń sọ aburú ń bẹ lé ara ọtí àwa là ń polówó kọ́dà lẹ́nu ní jọ́mẹ́ta ìmọ̀ gbọ́ pé gọ́fúnà ọ̀lú kan tí mi ò ní dákọ̀ ẹ̀ ó ń dámọ̀ràn fún pé kí wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ sílé ìgbìmọ̀ asòfin kí wọ́n máa gé wọ́n kó àláwọ̀ àwọn aráàlú kí wọ́n máa gbin igbó bóyá ẹ̀yìn èkì gbọ́ròyìn kí wọ́n máa gbin igbó olówó wà bẹ́ẹ̀ wọ́n ní wọn ò kì í dámọ̀ràn lórí nǹkan àràmù èèwọ̀ ni nítorí wọn bá ṣe ní èèwọ̀ tí ọmọ nìyẹn náà ṣe léèwọ̀ kò ṣe ní ìmọ̀ràn kankan èèwọ̀ ni ọlọ́wọ́ musa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa musa dúró tì wá tí n bá ní kí n mọ bá lọ ìfẹ́ kọjá òfin chairman wa ṣùgbọ́n ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ nípa àwọn ahlul hali wal akdi ahlul hali wal rọ́pti àwọn kan pè bẹ́ẹ̀ so tí àwa ń túmọ̀ sí alẹ́nu lọ́rọ̀ the authorities tó comprise the executives àti àwọn members of house of parliament àti àwọn adájọ́ wa táwọn ìjọba kìnìún kejì bá ti dá àwọn adájọ́ náà dá tọ́lá wà láwọn àpọ́ǹtì wọn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. jazakumullahu khairan adúpẹ́ fún àwọn dòkítọ́rù wa dòkítọ́ ayá amúdáyà tóyìn kọ́lọ́ọ̀bà àlìkọ́ lábáni sanwó ẹlẹ́sìn dáadáa àwọn sì tẹ̀lé àsìkò wọ́n tó bá ní sí àsìkò kù ǹjẹ́ ò dé níbi ìṣẹ́jú bíi méjìlá iná ẹ̀ ní bá ní fílẹ̀ àti wá ní àwọn àfáwà tí wọ́n fẹ́ ṣe mudakhalat ní ibi àwọn abáwájọkọ̀ bá wa sọ̀rọ̀ àwọn náà ni olùgbàlejò gbogbo wa síbí lẹ́ni Sheikh Imran Abdulmajid Eleha àwọn ni àkọ́fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn a fẹ́ kí àwọn afá máa bá ní ṣe ń ṣókíṣókí ibi tá à ń lọ jìn afọ ní ìṣẹ́jú mẹ́ta. àkàrà ọmọkùnrin la ń pọ̀ ọ̀pọ̀ ẹ dákun ìjókòó Daaru Naim ìjókòó tí àwọn múmìnì ọlọ́run tí wọ́n ní máa nìsí ni tí wọ́n sì gbà pé ìtọ́ba jáde ń bẹ ẹ̀sìn ni ẹ̀rú wa ń ba àwa náà ká má sí mùsùlùmí lọ́nà ntí ọba dẹ̀ jẹ́ sìn ká má gbélé mùsùlùmí ní ọwọ́ ká pè fún wọn lẹ́sìn àwa náà ń bẹ̀rù alikiyama wa a sì ń bẹ̀rù jọ́ta pàdé ọlọ́run àwọn ọ̀rọ̀ kan bà mí lẹ́rù ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kànábì ò sọ̀rọ̀ kí gbígbọ́n má ba ẹ̀mí èèyàn bí mọ́ni bá wà ń bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn àfa wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tán sí tí wọ́n sọ gbogbo ẹ̀yin àfẹ́sìn tẹ́ wà ń kalẹ̀ tẹ́ bẹ̀rù ọlọ́run tá a pè yín mo fẹ́ kẹ́ ẹ yanjú ọ̀rọ̀ yìí ká tó lọ o torí ní táwọn èèyàn bá gbọ́ bí wọ́n gbà pọ́ dodo ni o ló jẹ́ ń ké sí gbogbo yín ẹ wo àdìsí tí wọ́n kà lẹ́ẹ̀kan tí wọ́n là nábì ń sọ pé èèyàn gbọ́dọ̀ béèrè pé mo fẹ́ sòṣèlú abudari ligifari tọ́lọ́ lè bá nábì àbí abudari dà ní abudari ligifari tá nábì sọ fún pé kí sí yón wà nà dáàmà anabi ní innaka da'if ẹlẹ́ẹ̀kejì ńgbà táwọn afa tún bọ́rọ̀ lọ wọ́n lọ afa àwọn àgbà sheikh islam bun taymiya ń sọ fún wa pé ń sọ fún wa pé kéèyàn máa béèrè kí mo fẹ́ ṣe sèlú sábàbù ńlẹ̀lmánẹ̀ òun gan ni òní jẹ́ àgbà kóun lọ yóò ṣe ọ̀rọ̀ àwọn afa wa nù ẹ̀ lánàbí wí inna la amúra náà hàdá man talaba ẹni bá béèrè ọ̀rọ̀ wa yìí àní fún ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn èrí tẹ́ ẹ mú wá fún wa yìí èèyàn gbọ́dọ̀ jáde kó n fẹ́ jẹ chairman o hádà hùwà èèyàn sì gbọ́dọ̀ jáde síta kó pẹ́tọ̀ ẹ dìgbò fún mi wọ́n fẹ́ jẹ gómìnà tí ó bá lu àwọn àdìsí yìí tọ́ ibo lẹ fẹ́ gbé mùsùlùmí kan yà fa ìbéèrè mi nu wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. jazakumullahu khair ó wà nù kókó tèmi náà nọ́ọ̀tìsì bí mọ́sálà ni dáàsì yẹn jọ ẹ̀ lónìí pẹ̀lú ògùlọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà àwọn afọwà tí wọ́n tún bá wa dá sí ọ̀rọ̀ yìí àwọn náà ni afọwà pòfẹsọ Khidir Abdulbaki àbábá láti ìlú Ìwó náà ìṣẹ́jú mẹ́ta. ما بينو ابدا آه، بسم الله والحمد لله <coughs> بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ني أي نيفا أكي أو جماعة واني مجمع دار النعيم للعلوم الشرعية بقيادة شيخنا وأستاذنا وحبيبنا فضيلة الشيخ عمران عبد المجيد وفقه الله وزاده الله توفيقا akí gbogbo àwọn àfa lọ́tọ́ ìwọ̀n fẹ̀jẹ̀ Sheikh Dhikrullah Shafi'i Rabbina yahfazukum àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀ ana la utilu al-kalam kathiran <clears throat> àwọn àfa wa tí wọ́n jàmọ̀ aṣíwájú wa wọ́n wà ń kalẹ̀ látọ̀rọ̀ dókítà wa àgbà Sheikh Dakatira gẹ́gẹ́ bí wọ́n ṣe fún wọn ní sífà yẹn àwọn dókítà wa àgbà dókítà Abdulmumin Ọmọlájà kọ́nà ọjọ́ kí wọ́n pẹ́ fún wa lórí dáadáa àwọn aṣíwájú tèmi náà tó wà ń kalẹ̀ níbi àwọn dókítà wa Ishaq Yusuf Rabbina yahfazuhu wa yubarik lana fi kí kíkí ọmọ pọ̀ èmi kọ́kọ́ ti lérò wípé mo ń sọ fáwọn ṣèkò wa pé ìjókòó wà sílẹ̀ pé àṣì ẹ̀ pé àṣì conference o tó ń gbà yín sọ pé wákàtí kan wọ́n èsì wá sí ni wọ́n èsì paper ní èsì presentation wọ́n wákàtí kan àwọ̀ àfẹ́ rí rí àfi lọ́dọ̀ ẹ̀yẹ wà fún àwọn dárí náà yìí <laughs> tuntun la rí lọ́dọ̀ yìí presentation náwọn conference ṣe ju bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún lọ <laughs> àmọ́ kọ́ wá jẹ́ pé wákàtí kan wọ́n ní wá sí lápẹ̀ wọ́n sí alákùnrin làhàlì ẹ̀ ń tí àwọn sheikh wa dr wa Murtada tí wọ́n sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n pa pé Daaru Naim mu'assasatun da'awiyyatun laha manhajuha tó sì ní mẹ́nẹ́àjì tiẹ̀ tí ń pè èèyàn lé lórí àwọn ò sì ní fẹ́ kọ́rọ̀ mi ọ lọ láì sọ̀rọ̀ lé lórí ni wọ́n tó fi pè á sí ẹ̀yìn lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn sheikh wa Imran Abdulmajid sọ so, àti pépà tí àti al-mudakhala ar-ra'i'a jiddan tí àwọn sheikh wa Dr. Murtada tí wọ́n sọ èmi fẹ́ ká wòye tí wọ́n tí wọ́n tí wọ́n tá a gbọ́ nísìn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà kún púpọ̀ ó kún púpọ̀ wá sí tó kún ni ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ yẹn àti táwọn sheikh wa Umran sọ yìí mo fẹ́ ká wòye sí pé dáwọ́là ìsìlámíyà ń bẹ lọ́tọ̀ dáwọ́là màdàníyà ń bẹ lọ́tọ̀ dáwọ́lá ìsìlámíyà ni gbogbo àdìsí tẹ́ mú wá àtàyà tẹ́ mú wá lọ bá wí àwọn tó ń bẹ lábẹ́ àsìkò tá nàbì gbéjọba kalẹ̀ tí wọ́n ń ṣe dáwọ́lá ìsìlámíyà tí wọ́n sì ń ṣèjọba àmọ́ wa kí ni ìjọba nàìjíríà wọ́n fẹ́ bí ilé rẹ̀ sí dáwọ́lá ìsìlámíyà ni dáwọ́lá láti níyà aslan ẹ má jẹ́ ká ká ká mix nǹkan mọ́ra wọn a wà ní dáwọ́lá láti níyà a lè ṣèdájọ́ dáúlà ládìníyà pẹ̀lú dáúlà ìsìlámíyà ibi tá a wà yìí kìí ṣe islamic state àwa fẹ́ mọ implement ntọ́jẹ́ mọ́ islamic state pé ká máa lò kò ṣeé ṣe impossible kò ṣeé ṣe lọ́dọ̀ wa kó tó a mọ̀ gbìyànjú náà wọn fọ̀dí láti ṣe kan fọ̀dí láti ṣe kan náà wà ṣe kan náà wà sẹ́yìdù náà àwọn dòkítọ́rọ̀ zikiri láì ní ẹ ti sọ lẹ́ẹ̀kan pé a bẹ̀rẹ̀ àtàsíkìyìfù sàkọ́ọ̀fì a fẹ́ mọ̀ fúnra wa ní orientation tó jẹ mọ́rọ̀ politics tí Islam náà ó fi gbàjọba ṣùgbọ́n kó tó gbàjọba a lè tí rí gbogbo tí ẹ wí ń lọ ẹ lè ṣe ẹ má ṣe campaign ẹ má ṣe gbá ń bọ̀ wá ní àwa mùsùlùmí yóò ti wọlé tẹ̀ wá ní a má ṣe campaign wassalamu alaikum. zakunla khair sukuran lẹ́yìn náà a fẹ́ pe àwọn afá wa mọ̀tọ́dà sọ̀làwùdín wọn náà fẹ́ bá ní gbólóhùn kan gbóni wọn wà ẹ bá ní. ẹ lè fọ́n létí ọ̀dọ́. sódè rẹ̀ ẹ fún wọn létí ọwọ́ yìí tọwọ́ wọn yìí náà dé. ṣẹ́jú mẹ́ta. a kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ nínú Islam látòrí bàbá tí wọ́n pe gbogbo wa bàbá fadilati sheikh imran eleha bàbá wa dé òdìkìrùnlá ìṣáfì yìí bàbá tí wọ́n sọ̀rọ̀ tẹ́sìn mo fi àwọn mẹ́yẹ̀ta rẹ̀ kí wa pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀rọ̀ tí aláwa ẹni wà sí bá wa sọ ó kún dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá wa oníjókòó ni wọ́n á pè wá sákìyèsí ẹ̀ òun náà lẹ̀mí kálukú lọ́bẹ̀ láti sọ̀rọ̀ sí la fi fowó kọ́ lẹ̀ ọ̀nà yìí náà ni à ń sọ pé ní àwọn kan ń gbé nǹkan gbẹ̀yìn wa lẹ́lẹ́sìn mi tọ́wọ́ wa ò tó tá a sì fẹ́ kọ́ wa tó a fẹ́ káwọn ọmọ wa débẹ̀ táwọn ọmọ wa ò sì rí bẹ̀ dé ǹjẹ́ rọrùn aliyumkin lil muslimin tó rọrùn fáwọn mùsùlùmí láti jásí pé ká rí bẹ̀ dé tá a bá ṣe ọ̀nà tá a lè gbà tá a fi gbé àwọn ọmọ wa débẹ̀ lọ́nà ká ṣe campaign tí ò bá rí bí ọmọ wa ò lè débẹ̀ torí ìjọba nàìjíríà ò ní gbà kẹ́nìkan sọ pé èmi náà ẹ fi mí síbẹ̀ ni àfi kó ṣe campaign kó tó di pé ó lè débẹ̀ salamu alaykum. aleykum salaam kí a kásọdọ àwọn àfọwà Ishaq Yusuf Abu Afro. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn bàbá ní kalẹ̀ kọ́lọ́n kójọ kọ́lọ́n jẹ́ ká rí wọn pẹ́. nígbà tí àwọn fọ̀dílátulẹ̀ eh, mọ̀hádìrọ̀ wa àwọn dókítà wa tí wọ́n ń ṣe presentation wọn ọ̀rọ̀ tí àwọn bàbá tí wọ́n fi ṣíde ìdásọ́rọ̀ náà ni tó wá sí ọkàn láti pàkíyèsí pé ọ̀rọ̀ campaign lọ́dọ̀ àwọn àfàsúnà ó ti jẹ jáde tí àwọn kan faramọ́ àwọn kan sì ní rárá nínú àwọn tí wọ́n sì faramọ́ wọ́n máa ń sábà kó ti ọ̀rọ̀ anabi Yusuf alayhisalam wípé kọ́ọ̀lá ja'anni ala khaza'in al-ardi inni la hafizun alim inni hafizun alim pé ẹ fi mí ṣe ẹni tí ó máa mójútó àwọn nǹkan àlùmọ́ọ́nì ìlú torí pé mo mọ nǹkan ṣọ́ mo sì ní mọ̀ ń pẹ̀ dáadáa so eléyìí nínú ọ̀rọ̀ àwọn afáàsúnà ni kì í ṣe pé bóyá jáde kúrò láàrin manhaji alùsúnà o torí pé àwọn kan máa ń lo àyà Quran láti máa láti kọlu ọ̀rọ̀ àkídà bí kan sọ wípé bàbá Yusuf aleyhisalaam àtàwọn ọmọ àwọn àwọn tó kú rẹ̀ wọ́n wólẹ̀ fún wọn kìíní ìforíkanlẹ̀ àbí ìdọ̀bálẹ̀ wọ́n máa ń mú wá láti fi tako kíkíni so ìyẹn kìyàsùn máa fàárì kò jọra wọn rárá ọ̀rọ̀ àkànpé àṣẹ àkànpé kì í ṣọ̀rọ̀ àkídà kì í ṣọ̀rọ̀ pilẹ̀ táwa ti àyà yẹn wó pé gbogbo àwọn àwọn rìwáyà dìsì yẹn ó káńsù ẹ̀ rárá but bí àwọn hikma tó wà bí àwọn bàbá ti fi yé wa ẹni tó sì fẹ́ campaign lénìí kò lè jáde from nowhere àwọn ìgbìmọ̀ ṣúra tá a bá ní tọ́lọ́mbá ní káwa náà ní pátì ò gẹ́gẹ́ bí mùsùlùmí o àwọn àáfàá àgbà tó jẹ́ gbìmọ̀ ṣúra ni wọ́n wò ta ló tọ́ sí pòsíṣàn yìí wípé ká gbé e jáde kán sì ṣe kàmpéyì fún wallahu ta'ala a'lam. naam wọ́n ní àwọn bàbá wa láti Ọ̀ṣun wọ́n bá wa dá sí i adúpẹ́lọ́dọ̀ọ́lọ́ àti àwọn ṣéèkù wa Imran Ele àti gbogbo àwọn afáàtà wà kalẹ̀ àti àwọn dòkítọ́rù àti wọ́n bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tí ó níye lórí ta sí bùkátà sí ṣùgbọ́n àwọn pòfẹ́sọ Khidir wọ́n ti jẹ́ kí a máa báwo la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ náà kó má bàa dàrú torí tó bá dàrú tó bá jẹ́ pé àwọn tó yẹ kí wọ́n gbàgbọ́ yé ọ̀bà gbàgbọ́ yé ìyẹ́ sì tún mọ àwọn tí wọ́n ń pèpè àyà fún Islam tọ́lọ́ ń gbà wá lọ́wọ́ wọn á tún máa jìyà lónìí abùkátà sí wípé kí gbogbo àwùjọ Islam ká fi àwọn tá a bá mọ̀ pé wọ́n lè ṣiṣẹ́ tí ó kó wa yọ lórí wàhálà tá a wà ní orílẹ̀-èdè yìí nípa ọ̀rọ̀ òṣèlú tí àwọn tí wọ́n jọ́ta Islam táwọn bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n sì ní èròǹgbà wípé àwọn ò fi roko sọ́dọ̀ àwọn àwọn ó sì gbogbo tì wá àfi káwa náà jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ẹlẹ́kọ̀ọ́ làwa náà kódà ẹ̀kọ́ tí ń bẹ lọ́dọ̀ wa ó dáa ju tiwọn lọ òun náà ni kìtàbù àsúnà orílẹ̀-èdè tá a wà kì í ṣe orílẹ̀-èdè tí ó gbé òfin ẹ̀sìn lọ́wọ́ bí ó ṣe wá wà tí ó fi wá lọ́la àfi ká ní àwọn tí olúkálùkù ó mú jáde bóyá láti kánsílọ̀ ni kásáàrí pé àwọn tí a fẹ́ mú jáde yìí kì í ṣàwọn tí ó lè kó àbùkù bá Islam àwọn tí ó máa ní èròǹgbà ṣèyọrí dáadáa pẹ̀lú ìpáyọ̀ ọlọ́run tí wọ́n sì yọ tọ́lọ́run ó lò wọ́n ní sábàbí fún àbáyọrí fún nàìjíríà gẹ́gẹ́ bí pọfẹ́sọ ìṣáàkì olóyèdè a rí i pé àwa mùsùlùmí lónìí à ń fi prof yìí àtàwọn tó rí bẹ́ẹ̀ à ń fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mùsùlùmí ni wọ́n àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n rí bá láwùjọ wa lónìí ohun tí Islam ní kí wọ́n máa ṣe ni wọ́n ń ṣe wọn Ọlọ́run ló sì máa ń mọ̀ pé wọ́n jáde ètò wa kù ni pé ká wá roko mọ́ lójú ọ̀nà òṣèlú tá a bá ní afẹ́ mọ́ dáadáa wọn wọ́n máa fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀páyà wọ́n máa fi nà wá ni kọ́lọ́wọ́n bá lè kí ọlá kọ́ sànù fún ọ. àwọn tó tún kù tá a tún fẹ́ sáré pé yẹn náà ni Ustaz Muhammad Jamiu Abdulmajid Eleha. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Láì ní fàárọ̀gùn, in tí ó jẹ́ kí èmi fẹ́ sọ̀rọ̀, òun ni wípé ní nígbà kan, mo ń gbìyànjú láti kó àwọn èèyàn kan jọ lórí ọ̀rọ̀ pé bó jẹ́ local level láti ẹ̀bẹ̀rẹ̀ politics àfáà lèmi ìmọ̀nà mẹ́jọ àfáà lọ mo wá ronú lérí tọ́píìkì yìí náà títí títí tí ọ̀rọ̀ tí ń wí yìí ó ti tó nǹkan bíi ọdún mẹ́wàá nísìn ẹ jẹ́ káwa náà kóra wa jọ àwa tá a jẹ́ àfáà bó tiẹ̀ jẹ́ ní local level ká dájọ́ kan dá àwùjọ kan lẹ̀ títí tí ó fi dàgbà débi registered political party táwa náà dálẹ̀ bó jẹ́ gọ́fúnà ká tiẹ̀ fáìtì fún un bó jẹ́ local government ká fáìtì fún díẹ̀ díẹ̀ bọ́lọ́run bá kún wa a lọ presidency problem tí mo wá kọ́kọ́ rí ń bẹ̀ òun náà ni owó àsìtì àgbọ́lé ni òun ló kọ́ rẹ̀wẹ̀sì bá wa afa kan náà àwọn afa àgbà nílẹ̀ tí ń lè dákọ òun wọn bí lè béèrè lórí tẹlifíṣàn jọ náà lọ́hùn tí gbogbo àwọn èèyàn sì gbà fún ǹjẹ́ afa àlẹ́ sòṣèlú afa iná kò sí ń tọ́kàn afa ń di òṣèlú iṣẹ́ tí wọ́n rà fún àkóṣe òní kò ṣe dáwà kọ́ máa wí fún wọn. ńgbà wa wí fún wọn yìí títí títí à ń rí pé gbogbo àwọn tá à ń wí fún náà ẹnìkan kan ò tá a bá wọlé tọ̀ wọ́n fújà tí wọ́n ń fún wa àwíjàre tí wọ́n ń fún wa a tún wá wà satisfied lórí àwọn àwíjàre tí wọ́n ń fún wa wọ́n ṣàlàyé fún wa táwọn tó jẹ́ èèyàn wa tán wà nu wọn ọ̀rọ̀ yóò rí báyìí bóyá tẹ́yìn náà agbára àwọn ọ̀ká nǹkan kan bíi táwọn wà bóyá tá a bá tiẹ̀ lè pọ̀ ńbẹ̀ tọ́yà tá a bá jọ ń ṣe bóyá yóò ṣe dáadáa wọ́n sì lẹ́nìkan gbọ́dọ̀ béèrè sísẹ́mù nàìjíríà ò sì gbà bẹ́ẹ̀ wọ́n ní ọba rán ní iṣẹ́ odò ọba kún èwo ni ká ṣe amúkànṣe ni tá a bá wa tàparadà tó yẹ pé lérí kákan rojọ́ lẹ́nu rojọ́ lọ́la rojọ́ lẹ́nu rojọ́ lọ́la yìí náà la wà ní bá a ti ń ba lọ yìí náà la máa ba lọ. àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n bá sì dìde nu wa tí wọ́n lọ jọ́yìn wọn if you can beat them you join them ni wọ́n ń ṣe náà bá dọ̀hún wọ́n ń jọ́yìn wọn ni wọ́n rí wọn bìtì. so táwa náà bá lè gbìyànjú in large quantity ní gúrùpù ní gúrùpù káwa náà ká bó jẹ́ eh, political party kan la wọ̀ níjọ ká pọ̀ rẹpẹtẹ kó wọ́n yẹra wa kọ́rọ̀ wọ́n yẹra wa n bìlífù pé ó yẹ ká ṣe bí gáàdì nasọ́ọ̀rì nípa ogun àmọ́ wa náà tó lè mú wa mọ́ continue salamu alaykum. a ti lọ sí ọ̀dọ̀ àwọn dókítà wa Isaac eh, Adébáyọ̀ Yusuf. بسم الله الرحمن الرحيم وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا mo kí gbogbo àwọn àfa wa tán lórí ìjókòó ọlọ́run kó ṣàlékún rẹ̀ fún gbogbo wa mo lè ṣe mo lè kí gbogbo àwọn tá a sí mọ̀lítàkọ̀ ti ọdún yìí ọlọ́run kó ṣe ọlọ́run kábà níbi tó lérè lórí gbogbo juhud wọn ọlọ́run kó gba ọgbẹ́ ní kọ́lọ́n fà bàrákà sí ọlọ́run jẹ́ lẹ́ha khalisọ makbul ayindaka subhanahu wa ta'ala mo kí àwọn mo kí àwọn àfa wa tán sọ̀rọ̀ mo kí gbogbo àwọn ṣùyọ́ ọlọ́kọ́ ṣàlékún rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ jọ ṣe rí àfáwà tán sọ̀rọ̀ ṣáájú àfáà Yahya Olúwatóyìn láti Kwara State University mo mọ̀ wọ́n dáadáa díẹ̀ tẹ́wọ́n gbàgbé àjọgbére yá nìyà ṣe rí nǹkan tó dùn mọ́ mi níjú bí ọ̀rọ̀ tán sọ ní pé wọ́n ṣe tẹ̀rẹ̀kìzì lórí núkútọ̀ méjì núkútọ̀ akọ́kọ́ wọ́n jẹ́ kó yí wá pé Nàìjíríà ò dáwọ́lá ìmọ̀ ẹjọ tó lọ́hùn ẹ jẹ́ kí yẹn kó kílẹ̀ sí làkàyè wa o mo rò pé ìgbà pé professor hid fẹ́ sọ̀rọ̀ àná tún wọ́n tún wọ́n tún pọ̀tírẹ́sì àbí wọ́n wọ́n há máa pọ́ìntì yẹn gangan ẹ kò yí wá ń gbé nàìjíríà dawla ìmọ̀níyà sírfà ìlú tí ó pẹ́ kò ní kò ní kò ní belong níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá gbé ẹni ẹ̀sìn dé òun sì lọ ni ó dẹ̀ ká yẹ wọ́n mo dẹ̀ ìyẹn jẹ́ the first point mo rí pé ẹlẹ́ẹ̀kejì nígbà tó ń sọ̀rọ̀ ti tẹ̀síkìlì lẹ́ẹ̀ alilẹ̀ haliwalẹ̀ àbí wọ́n ń ṣe wọ́n ń sọ pé tá a bá ṣe ìgbìmọ̀ tó máa ṣe àtúnṣe yìí ká jẹ́ kó jẹ́ láàrin mùsùlùmí o àti gbogbo ẹ̀sìn tó bá tún yàtọ̀ sí Islam kò tí yé yín tó pé àáfàá wa wọ́n gbọ́ lù tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n gbọ́ yé wọ́n dẹ́ wà ní orí ẹ̀ ẹ jọ kọ́pìlà fatira ìpínlẹ̀ láìpẹ́ yìí ní on the first of ẹ̀ kó fọ́ọ̀lù sí ọjọ́ ọjọ́ Jímọ̀ mo ṣe kútùbà kan jọ náà tó pé àwọn kan ṣì mí gbọ́ yé àwọn gbọ́ mi yé àwọn tó gbọ́ mi yé ọlọ́sàn ọlọ́sàn rẹ àwọn kan dẹ̀ ṣì mí gbọ́ yé odò kí ló ti ń pè é odò ọ̀sán wà ń bẹ̀ ẹ̀ bá fẹ́ wọ bẹ̀ kó lọ wọ̀ no akíkọ̀tà torí pé sì ń ṣe rí nínú nǹkan tí mo sọ lórí kútùbà yìí òun ni wípé nínú nǹkan tí Ọlọ́run fi gbàdúrà wa mùsùlùmí ní Nàìjíríà òun ni wípé Ọlọ́run ní ká wọnú politics kí mùsùlùmí kó pọ̀ nínú politics ní nǹkan tó lọ fi gba ọmọdé mùsùlùmí ilẹ̀ nàìjíríà tó pé ọlọ́run fi ká gbẹ̀yìn onípẹ́ ọlọ́run ní kí a mùsùlùmí ká lọ́n bí education ní nǹkan tó lọ fi gba mùsùlùmí kalẹ̀ ní nàìjíríà ọlọ́run ní ká lọ níbi ọ̀rọ̀ business ta ní àwọn olówó ńláńlá ṣé rí gbogbo ìpátá orin látọ̀dọ̀ ọlọ́run bá ní wàllá ó kàn ní ìdí kí a tún tò ní ká tún tò pẹ̀lú àyà méjì látọ̀dọ̀ wa ta'ala àyà alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ tí alamin kátúntò mùsùlùmí tó fẹ́ lọ represent wa ń bẹ̀ tó bá fẹ́ wọnú politics yìí kó jẹ́ kọ̀wé yù alkọ̀wé kí ni kí tó bá kọ̀wé kó lágbára agbára pé ó lè kò lọ ya ṣé o fẹ́ lọ ja boxing bẹ́ẹ̀ ni àbúlọ ja wrestling ó fẹ́ lọ represent kó mọ̀ kó fẹ́ lọ represent mùsùlùmí bẹ́ẹ̀ ni so ó gbọ́dọ̀ jẹ́ pé pé yes á jẹ́ pé ọ̀rọ̀ agbárí ayé i understand the nǹkan tó wà nǹkan tó wà lórí ilẹ̀ á dẹ̀ mọ̀ pé yes á ní fọ́kùsì pé ibà lòún lọ á dẹ̀ ní agbára àti ní kìyàdá àti ní kó ṣe síyáṣà alamin á ní àmọ́ náà lórí àrọ́dọ̀ àwọn èèyàn lórí owó àwọn èèyàn ọmọlúwàbí àwọn èèyàn ẹ̀sìn àwọn èèyàn ìṣesí àwọn èèyàn á ní àmọ́ náà lórí ẹ̀ na láàyè jọjọ ọlọ́run fún bẹ́ẹ̀ sẹ́jọ́ ẹ bá bínú so a ní àmọ́ náà beside yẹn yẹn jẹ́ àyà alákọ̀ọ́kọ́ àyà ẹlẹ́ẹ̀kejì onípẹ́kìlì wà kọ́ńdà bó sẹ́lẹ̀ àkì Harun òkúlófin fi fi qawmi wa aslih wa la tattabi' sabila al-mufsidin Ànábì Musa ó sọ fún ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ Harun ó ní ukhluf ni jẹ́ àrùn láàrin àwọn ọjọ́ mi o wa aslih jẹ́ ní tó máa jẹ́ àtúnṣe lan takun muslihan illa idha kunta salihan ẹ̀ tá máa ṣe tẹ̀rẹ̀ ṣíhù fún pé kó lọ ṣe kó lọ mọ̀ sálámà bí kó jẹ́ ẹni kékeré kan àrùn pé eléyìí o ẹ tó payọ̀ náà bá tó jẹ́ ní ilé tó pé kò ní dójú ti Islam kò ní jẹ́ pé òun náà máa mú pé ó kó owó jẹ kò ní jẹ́ pé tó máa kó lórí oyè EFCC a máa lé káàkiri wàlá tẹ tẹ́bi sẹ́bílà lùsírí kò dẹ̀ ní dàbí àwọn tó ti balẹ̀ jẹ́ tó ti palẹ̀ mọ́ owó Nàìjíríà tó ti ba Nàìjíríà jẹ́ kò ní dàbí irú wọn ọ̀rọ̀ látẹ̀sálẹ̀ ní mara àwọn àfáwà tó sọ̀rọ̀ orúkọ àwọn orúkọ mi náà ni Ishaq Yusuf lórúkọ tí náà bí látẹ̀sálẹ̀ ní mara wọ́n ti mú àyà tó ń rọ̀dọ̀ ẹ̀ wá ìnìlàkọ̀wé yóò àwọn sèkò àmà padà sèkò lọkọ sàrọ yìí dáadáa wọn wá sàn yìí jọtọ lọwọ bá sèkò sáfì yìí ina kai abi abi kini ìjẹlẹ la kazan ardi inni hafizun èmi tọrọ ko nígbà wọ́n fẹ́ di sẹ́ àtọ́ ní kí àwọn èèyàn tó bá tó bá nípa àwọn ní àbí wọ́n kọ́ fọwọ́dù èmi fọwọ́dù mo dẹ̀ di sẹ́ àmà nù o ọlọ́dẹ mo dẹ̀ kú òun bẹ́ẹ̀ ọlọ́run ní kí n káwọ́ sẹ́yìn rojọ́ o mo kó ń bẹ ọlọ́run ní kí efcc kó máa wá mi káàkiri o ẹgbẹ́ tí rúkọ̀ wà ó ní capability lára láti lọ hold the any post nínú gọ́fìmẹ̀ntì kó lọ hold yẹ kó dẹ̀ jẹ́ pé kó mọ̀ pé mùsùlùmí ni òun represent Islam kó lọ kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. naam ẹ ó ku àwọn ẹbí méjì ń bí mẹ́ta ọjọ́ ìtì lọ mo fẹ́ kí mo fẹ́ fẹ́ nìkan sí tó ẹjọ́ kan. asalaamu alaykum rahmatulahi wa barakatu. ẹ má bínú pé mi ní lè kí mi ní lè kí lé ṣe rí ọ̀rọ̀ politics àwa ayé kókó àdẹ̀gbẹ́ ayé káàkiri ṣe rí hálù kan súná lánìí otherwise a máa yípo a máa a máa pa a máa lọ máa bọ̀ náà ni labudda min tasis hisbu islamic in nigeria a ní ìdẹ ìjọba fẹ́ o ìjọba ò fẹ́ o a gbọ́dọ̀ ní ó náà ní ọ̀dẹ̀ ustaz eh, muhammad jamiu ti mẹ́nu kàn ní pakistan ìjọba wà náà òfin wọn ní pakistan wípé kò sí tó ń jẹ́ politics kò sí nǹkan wá ṣe kò sẹ́ sínú kíni kò sẹ́ sínú politics tó gba àwọn afá dìde wọ́n ní jẹ́bá tó lọ́nà jama islami àdìde oníkálukú dìde wọ́n lè dá hasbu islami wọ́n padà gbogbo pàtì yẹn padà di kan ṣo wọ́n padà àbá àsọdọ̀là àwọn christian wọ́n ní plan wọ́n máa sọ fún wọn wípé ẹ má kẹsì ìbòṣèlú àwọn jẹ́ ń kíbọ̀ tá a bá tí ì lọ ní káwa náà mo bá ṣe máa ní gẹ́gẹ́ bí nǹkan tí òṣìṣẹ́ sọ ó jẹ́ lóyún kó bẹ̀rẹ̀ láti local government ká máa kọ́ra wa jọ bá ṣe kọ́ra wa jọ yìí náà tó máa fọwọ́ di islamic party a ní ìdẹ̀ nígbà tí wọ́n bí nígbà tí wọ́n bí Erdogan ní ní ní Turkey wípé à ah, ìbàjẹ́ ìbàjẹ́ kún lù kíníkan kíníkan ó ní kán fi àwọn ìbàjẹ́ ńlẹ̀ kó máa lọ èmi máa bá program tèmi lọ mo dẹ̀ rí pé nkí tí o stars fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dáa gan náà fi bẹ̀rẹ̀ onáà ní kékeré ni àtẹ̀síkìf àṣeyàṣe wọ́tẹ́rẹ́bíyà àṣeyàṣeyà súnmọ́ àlìṣehad àlìṣehad ọwọ́ ìwà ọwọ́ ìtọ́ ọwọ́ ìkọ́mọ̀tìyàn ní hezb islami otherwise àákàn máa pariwo ni ṣé taba ní kí àfa imran taba ní kí àfa imran nísìnyí kó lead wa ṣé à ní tẹ̀lé ni ṣé à ní gbọ́ à ní tẹ̀lé ni taba ní kí àni ẹni ṣe sheikh ẹni Khadir látọ̀ṣù à ní tẹ̀lé wọn ni bàbá wa ní látọ̀ṣù à ní tẹ̀lé wọn ni ṣùgbọ́n ó kú kí nǹkan tó wọ́n pè kí nìkan ní ìrẹ́dẹ̀sì yẹ̀ sí yẹ̀ káwa náà ká fẹ́ ṣe àmọ́ gbogbo tẹ́ bá ṣe wàkáwà à ń bẹ̀rù. gbogbo àwọn èèyàn tó kó ẹ̀ ní bínú tó gbọ́jọ́ ti lọ ní màdúrà mi tó ń bọ̀ á lè gbà wá láàyè mọ́ká tó parí ẹ̀ àwọn ṣé wa ní gbólóhùn kan wọ́n fẹ́ bá wa sọ. salamu alaykum wa barakatu. ṣe ní tí mo fẹ́ sọ kò ní yàtọ̀ púpọ̀ sí ní tí mo sọ lẹ́ẹ̀kan ibi báyìí àwọn èèyàn wá kẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run àti tí wọ́n mú lọlé tí ò ní dáàrin àwọn àti ọlọ́run rú gbẹ̀yìn afáàdẹ́sì jòkó mi tẹ́ jòkó yìí nísìn ìmọ̀ọ́nì wá sí yín tẹ́ ẹ fi wà láàyè yìí láti máa bá mùsùlùmí sọ̀rọ̀ láàyè yìí ni pé a ní sọ àwọn èèyàn nù ọ̀rọ̀ òṣèlú tẹ̀ ń sọ yìí kọjá bẹ́ẹ̀ ti ń sọ o káàrò dáadáa ká tó paasi fatiwa o aya ij'alni ala khaza'inil ard ṣé kì í ṣe sáré o man qablana káwo dáadáa o àwọn ahadisi tiwa tá nàbí mú wa fún wa ká tó o afáwọn àgbà Professor Khidir ọlọ́run jẹ́ yín pẹ́ ẹ sọ̀rọ̀ yẹn ó yanjú ó kọ́ ànínà zálà àwọn àkàmù tọ́ba yẹ pé dáwọ́lá islamiyya là ń lò àwa nàṣàlẹ̀ lérí dáwọ́lá ìlmàníyà ọfà kí nǹkan fẹ́ ṣe kí ni ẹ dákun bóò láti àmàlà dáwọ́lá ìlmàníyà a ní láti ṣe tẹ̀kẹ́ idul qaida fún a sì nídìí àwọn àdìlà minal kitabi wa sunna tí ó fẹsẹ̀ ń tẹ̀ wíwúrin lẹ̀ kì í ṣe mujaradul alfaad a dẹ̀ gbọ́dọ̀ ṣe tàwùsíkù ẹ̀ bíríkìtàbà a sì gbọ́dọ̀ ṣe dìrásàtù alimẹsẹ̀híyà àwọn dìrásàtù bí a àmọ́ ọkọ̀ pamẹ́sẹ́lómi lu yìí pé ẹlòmíín sọ̀sẹ̀lú pẹ̀lú awo ni ṣé kọ́ lọ́jọ́ yìí ni ṣé bá a rí olóṣèlú tí wọ́n gbé lànà ìjà tí lọ́wọ́ ẹ̀ lóru lórí ọ̀wọ̀ tí wọ́n ya fídíò rẹ̀ àwọn jálàbí tí ń ṣe jálàbí fún tí ò fún wọn lówó ṣé mùsùlùmí na jọba jálà bí jẹ́ wàá sọ fún pé di gómìnà ni abẹ́rẹ́ kó àníkan ní ọkà pé fún ni báwa bá ti tatọ́ yọ lọ sọ́ọ̀sì báwa bá ti tatọ́ àwọn babaláwo ó pè é èyàn lòun fẹ́ wà lìjẹ́ àwa ń tì síbi iṣẹ́ náà mí a ní ma náà dó tiọ àwọn aláwo náà wà pé tọ condition ti wà rí o àwọn olóṣòwò pè pé condition ti wà rí o àwọn christian yóò pè pé condition tiwa o ọmọ ìyá wa tá a tì síbẹ̀ oníbo ni kọ́rọ̀ rẹ̀ ọjà síjú àlùkìyàmọ̀ ẹ dákun mi ò sọ̀rọ̀ yìí láti fi léèyàn mọ kàfẹ́ ká kílì àgbogbo ẹ̀ gẹ́gẹ́ bí àfẹ́sìn gẹ́gẹ́ bí àfẹ́sìn tọ́fẹ́ sọ pé ntẹ́sìn ni ẹ ṣe ní ntọ́bàgbà wa mú ní ntọ́bẹ̀ fàrọ́mẹ̀tì wa mú ní tábà máa da fatiwa àwọn fatiwa wà tó bá lu kàmú tí ọba lu mi mu àṣebí wọn jòkó tí wọn ò lo sẹríà sàlámì yà bẹ tí wọn ń serú democracy àtàwọn òṣèlú mi pé ṣé kí mùsùlùmí kọ́ dá sí gbogbo àwọn àfọ àgbáyé panupọ̀ rọ́bìtà wọn ní kọ́ dá sí ṣé wọ́n sọ ń jọ̀hún pé wọ́n ń sawó kan tó ń ṣèlú lu mi o ṣé ń sọ bẹ́ẹ̀ ṣé ń sọ bẹ́ẹ̀ fúdi eléyìí ni ọ̀fẹ́ kí ìjòkó dàrú nàáyìn kọ́ jẹ́ ìjòkó tí ó sọ mi ìyẹn nù àbí tí ó jẹ́ kó lùsì àlìjẹ́nà àbí tí ó jẹ́ kó lùsì àlìkìyàmà gbogbo ntaba fẹ́ ṣe pátá lábẹ́ táàsì ní sọ́wọ́rẹ́ tí ayé yìí náà nù ẹ̀yin àfa wa ẹ wo ká tó parí ìjòkó tòní sheikh wa muhammad jami láti lẹ́kì sheikh wa dr abdulbaki agaga dr wa isahak dr wa Yaya yayato murtado professor wa abdulbaki ẹ dákun ẹ jòkó dr abdulmumin ẹ jòkó ẹ ti tẹkẹ idil qaida ẹ má di la wa táwa kàkà tó lọ tá a mọ̀ bí kébi la fi ṣe kíni láfọ̀rọ̀ tì sí ọjọ́ rọ̀ ká ẹ wo jọ́mẹ́jọ ẹ tètè dé ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ fofo kalẹ̀ fún yín ẹ gbọ́ ẹ tètè dé jọ́mẹ́jọ gbogbo àwọn mùsùlùmí àwọn àfa ńláńlá tó sòsè lórí wọ́n wà bí jọ́mẹ́jọ àbí jọ́mẹ́sánjọ Sunday wọ́n wà tu wọ́n lè pé àwọn àdánwò tẹ kan ní òṣèlú ẹ máa sọ. àwọn wàhálà wo lè rí ní òṣèlú ẹ máa ṣe kí ẹ máa sọ kí lẹ rò pé alikiyama yín ń bà yín lẹ́rù sí ní ẹ̀sùn òṣèlú yìí tán ní àwọn jọ́sọ̀rọ̀ Dr. Isiaka náà wà o tọ́lá àwọn náà ṣe chairman nù ọdún mẹ́jọ lóògùn state darí ńgbẹ̀ ń ṣe chairman lọ́wọ́ àwọn àmì wo lẹ́kàn tẹ́ ẹ rò pé ha eléyìí lè ba alikiyama mi jẹ́ o bó o lẹ ti pẹ́ kọ́dà Sheikh Abdulhakeem Abdulateef náà ń bọ̀ wọ́n wàá sọ experience tiwọn náà kọ́dà Dr. Haruna Ajah ti ń du gọ́fúnà lọ́wọ́ ní state wọn Ebonyi state yìí ń du gómìnà lọ́wọ́ báyìí lẹ́bọ̀nyì state ìríjì jamiu asilami yamma dina ni Dr. Haruna Aja ibo ni òun náà ń bọ̀ ibo náà ń bọ̀ èèbó wọ́n ìyẹn ju gbogbo ẹ̀ ìwọ́n tó o bá gbèbó ní gbọ́ntàn sọ ẹja gbogbo àwọn àfa tó sòṣèlú rí báwọn kódà Dr. Laki Akitola náà tiẹ̀ máa dá sọ́rọ̀ òṣèlú àwọn náà ń ṣe kí ni ṣé abrahamu ni abọ́dún ní ó ṣe chairman wọn èèbó wọ́n ìyẹn ju gbogbo ẹ̀ pé tọ́ lágbájá oṣòṣèlú rí àdéhùn kàn bẹ̀ wá sọ. So ńgbà tó ọba kàdéhùn tán wà bí pẹtọ àdéhùn yìí tó kàn bóòlù ti pẹ́ ìgbà tó kàn eléyìí bò lọ tọ ààrẹ lómi ìjọsọ pé kọ́dà eléyìí gan kọ́lọ́ òun fèrè jèmí ń bẹ̀ ni o <laughs> ṣe ẹni pé jẹ́ méje ó ṣe kí ni ẹ tètè dé ẹ̀yin àfa àwọn tí wọ́n ní ẹ̀sì ẹ̀sì ẹ ẹ báyìí pé kádà tó náà ni tá a fi wà lìjẹ́ náà àwọn ibi tá a bá pẹ́ra sí ẹ sọ ẹ̀rí tá a fi mọ̀ dá sí ẹ mú wa ní tá a bá sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ sọ ntọ́fẹsẹ̀ múlẹ̀ nú ẹ̀sìn wọn tí wọ́n mọ̀ lọ́lé. salamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. pẹ̀lú ògùlọ́dọ̀ ọlọ́run a fẹ́ fi ọ̀rọ̀ yìí tì a fẹ́ lọ kírun ọdún wa fi tì mo ní gbólóhùn bíi méjì àkọ́kọ́ àwọn afá wa ń sọ pé nàìjíríà wa dawlatu ilmaniya ni. Yeah, àwọn tí wọ́n ká tí wọ́n mọ òfin sọ fún wa pé rárá o kìí ṣe dawla yidmaniya multi-region state kìí ṣe ìlú tí ò lẹ́sìn ìlú tó recognize ni Islam and Christianity ó wà ní òfin orílẹ̀-èdè yìí lè pé ń jẹ́ bá dépò kan wọ́n á ní búra ibi an bá ń ti lo ìlìmọ̀níyà wọn ni recognize ẹ̀sìn láti ìgbà tí bàbá wa Dr. Abdulateef Adégbètè ti bẹ láyé inú àwọn ọ̀gá inú amòfin wọn ní ká má máa gbà láàyè mọ́ àìsè secular state multi-religious state ìyẹn number one ẹ sì pé àti awi awi àti sọdọ̀rọ̀ ẹ̀sìn àwọn stéètì kan bẹ lé ní wọ́n máa gbé mùsùlùmí lọ́gbọ́dọ̀ dépò ni kírísítàn lọ́gbọ́dọ̀ dépò ni àwọn náà máa ń bá yí káàmọ́ bá ṣe balò gẹ́gẹ́ tí ṣé Imran sọ àdáàbò láàbí balò ẹlẹ́ẹ̀kejì náà ọ̀rọ̀ mi ọ̀rọ̀ méjì náà látọ́ kí muhadiru sọ àtọ́ pé bílí Islam wọ̀nìdọ́m lè wádìí bọ́sọ̀rọ̀ fa lórí bóòlù Islam ṣe rí ilé ayé tá a tún ń lò yìí náà àgbékalẹ̀ àgbẹ̀yẹ̀ bóòlù ṣe rí lórí ọ̀rọ̀ campaign inú fíkìú náà wáàzì lọ́wọ́ fíkìú náà wáàzì táwọn àbá ìṣe fatiwálé lórí tí mo bá fẹ́ ṣe campaign rule and regulation àdáàbò di àyà ti ṣe kàbíyà lil muslim wọ́n ti kọ́ tí a lé lórí kí campaign tí ó dá lé lórí bó ni campaign jansen lọ gbogbo ẹ̀ ní àṣàlàyé kí lẹ́ẹ̀mọ̀ wí campaign gbogbo ẹ̀ ni wọ́n ṣàyẹ̀ sínú ẹ̀ táwọn àgbàdo máa sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ tí àbá tó sọ táwọn àfọ mẹnudé bẹ́ẹ̀ ńgbàjẹ́ ń tú ọ̀rọ̀ ìmáàmù Wárìdì ó ní ẹjọ́ bàjẹ́ olórí àwọn mùsùlùmí anyakuna kurashiyan ọgbọ́n ọ̀jẹ́ kùrẹ́ṣí fatiwa òde òní ti tún yíyẹ náà padà nínú torí pé fatiwa máa yí ládàra àsìkò ládàra ààyè torí díẹ̀ gẹ́gẹ́ bí sẹ́jà ń gbélé àwọn àfáà lọ́wọ́ wọn lọ ṣẹlẹ̀ lórí kátó kú wọ́n á fọ́ wa níbi tá a bá ń lọ ọ̀rọ̀ ìtànàbí Yusuf tá a kà ẹ̀ ń bá karú lè máa ní abáyẹnjú ẹ̀ tó pọ̀ aliasas bi tefsir sẹ́dínà awa oná yanjú ẹ̀ tó pọ̀ lórí pé sáà lè béèrè ipò àbá lè béèrè ipò masalatun khilafiyya bainal ulama qadiman wa hadithan gbogbo nílẹ̀ ẹ̀sìn kọ́ tààdùlẹ̀ àdìlà tí àdìlà bá forí sọ́ra wọn jámù wa tẹ̀ríjú wa nẹ́sìkù wà tàwákùfù wà gbogbo àwọn àbá àjàngà àwọn òṣùlù iná kúnlẹ̀ òṣùlù yóò lórí díẹ̀ wọn á bá yanjú ẹ̀ níbi tá a jò sí pẹ̀lú gbọdọ̀ afẹ́ lọ kírun aago kan àbọ̀là wàyé gbogbo ohun tá a fẹ́ kí a padà sí bí a fún wa ní ogún ìṣẹ́jú tó bá di nǹkan bíi ten minutes to two a fẹ́ ká pàdé níbí padà ọlọ́run bá gba níjọ́sìn máa ń sọ́nà kàlà ń bẹ amúlùkà ṣáda láìla ìlà ń ta. ẹ̀yin elétò Daaru Naim ibi tá a ti kírun ètò ẹni ètò àlùwàlá gbogbo ẹ̀yin obìnrin ilé àlùwàlá obìnrin bẹ níta ilé ètò obìnrin bẹ níta ẹ̀yin ọkùnrin ẹ̀lọ́lẹ́ àlùwàlá àwọn ọkùnrin bẹ níta omi ń jáde ńbẹ ẹ̀yin jama Daaru Naim ẹ̀ ti máa ṣètò ibi tá a bá ti kírun ẹ̀ ké sí wa ká máa bọ̀ ajiwa Ismail ẹ̀ wá ké sáwọn àfa ká máa lọ ibi tá ẹ wá lídìí àwọn àfa lọ bí wọ́n ti kírun. so fine how are you.

One, two, one, two. Oh, two, oh, two, one, two.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 هيا لفلاي هيا لفلاي الله أكبر الله أكبر لا إله إلا الله